بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 bàbí ìkẹrẹ gbogbo olùsọgbà ìsọfẹ púpọ̀ Ọlọ́run bá náà ní ọba tí ọ̀tọ̀ yẹ gbogbo ẹrú kọ ọmọ àdúgbò fún ti máa lò sí ìkẹ́ Ọlọ́run àti ìkẹrẹ kó máa bá òtítí Ọlọ́run ànẹ́lùwà Muhammad sallallahu alaihi wa ala alihi wa sallam anabi mana anabi kẹni ẹnitọ́tẹ́ gbé dídé rẹ̀ tó dé sáyé òun náà jẹ́ àmì kan nínú àmì kí àlùkè àmọ́ ọlọ́wọ́n ọba ìrèké ọlá ti tún súnmọ́ ọlọ́wọ́n ọba ìrèké ọlá ó fi ìjánaní rẹ̀ ó fi ṣe ìparí gbogbo àwọn ànábì ọlọ́wọ́n ọba pátá ọlọ́wọ́n ọba wa kí òṣìṣẹ́ náà dáadáa báwa kí àwọn aráàlú rẹ̀ báwa kí àwọn sọ̀tàbà rẹ̀ báwa kí gbogbo olùtẹ̀lé lánàá wọn pẹ̀lú dáadáa tí wọ́n fi sílẹ̀ ìṣe òfìdọ̀jọ́ ìkẹyà wọn. àǹbí ọlọ́run kò ṣe ní atẹnukọ̀ọ̀kan wa nìkan nínú àwọn tó ṣe pé yọ tẹ̀lé lánàá wọn dáadáa kọ́lọ̀ kó ṣe wá bẹ́ẹ̀ tó ṣe pé yọ ìyọnu sí pẹ̀lú yóò pè áhàdì ìtọ́jẹ́ ọjọ́ ẹlẹ́ẹ̀kẹrìnlélógún nínú oṣù Dhul-Hijja èdè ti oṣù ẹlẹ́ẹ̀kejìlá èdè ń kú dẹ́dẹ́ tí ọdún fourteen forty tó ti pé yóò fi ká tẹ̀lé abẹ́ ọlọ́run bá nínú ọlá rẹ̀ àti agbára rẹ̀ tó kú rẹ̀ ọlọ́run kọ́ dàkún ó ti ká yọrí ọdún náà pẹ̀lú ọ̀rọ̀ ṣèjẹ́ káwọn ọmọ ọdún mi náà pẹ̀lú ọ̀rọ̀ àti ìwé náà. ní masiru nawaaji ọ̀nà láti fi tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tọ̀sẹ̀ wa èdè àmàṣe ní ọjọ́ ahadi báyìí. síra tí ó wà níwájú wa lónìí ọ̀nà ni gbólógbòlùmọ̀rọ́ min adélafi àṣìkà. سليمان بن حجر المحدث بن حجر العسقلاني رحمه الله تعالى رحمه الله فراج الحال هنا نبتدي الرواية صلى الله عليه حديث السياق الجلوني إن شاء الله تبارك وتعالى هنا حديث يا عائشة أجل لك يا دوم من وجوانا تنكار ó sì jẹ́ hadithi ẹgbẹ̀rún àti méjì àti méjìléní àti méjìlé ní àádọ́ta. وعن عائشة رضي الله تعالى عنها أن النبي صلى الله عليه وعلى آله وسلم قال لرجل تبعه يوم بدر ارجع ولن تستعين بمشرك رواه مسلم يا عائشة رضي الله تعالى عنها أنا أبقى حديث نوى وأنا نجد أن محمد صلى الله عليه وعلى آله وسلم وصفى لكم ayé arákùnrin jẹ́ mùsùlùmí ọjà ẹlẹ́tọ̀ ẹni tí ò mọ ọlọ́run tó sì lọ. arákùnrin tẹ̀lé àrùbí ọmọ bàdìrì ọ̀tẹ̀lé ànáni ní ọjọ́ ogun bàdìrì. ìgbà tó tẹ̀lé òjíṣẹ́ ọlọ́run lásán lọ́jọ́ ogun bàdìrì òjíṣẹ́ ọlọ́run sọ́lá wa fún pé yóò jẹ́ padà lẹ́yìn ni o ọ̀tẹ̀lé mi. falan asta'ina bí mùsùlùmí láyéláyé ní ilé ìwọ̀n àlọ́ pẹ̀lú ẹlẹ́kọ̀ọ́ ní ilé wa ní lọ́wọ́ pẹ̀lú ẹlẹ́kọ̀ọ́ anábì sọ̀rọ̀ bá àtúnlá sọ bẹ́ẹ̀ imam muslim àwọn náà gba àbíkú náà wà. wọlá kúrú wa ní àyíṣà gbólóhùn rẹ̀ látọ̀dọ̀ yà wá àyíṣà rọ̀bì aláwọ̀dá rẹ̀ ní àkọ́lá tó sọ pé خرج رسول الله صلى الله عليه وسلم في بلا بدر عن النبي صلى الله عليه وسلم وان جاد لو سيني سيدي لو سيدي بدر فلما كان بحرة الوادرة nígbà tó dé àyè kan tó ń pè ní aliwa bẹ̀rọ àdìrọ kẹfù rọjò arákùnrin kan bá lè fa bá kọdì káànà tó ti ta òfin ní jórí àtò tó ti ta òfin ní jórí àtò wọn ní dá arákùnrin wọn máa ń ròyìn rẹ̀ wípé ó ní ìgboyà púpọ̀ ó ti kàn pa ó lè mú ọsàn ju sàn yẹn dáadáa àkọdà bí akọyà ni. wọn sọ nípa arákùnrin ọdún yìí tẹbi ẹsẹ nìyẹn. fàfàní ha àtàbù rọ̀sùlù ìdáyé sọlọ́mọ́ àlẹ́ sọ́lá. àwọn sàábì òjíṣẹ́ ọlọ́run inú wọn wá dùn pẹ̀lú bárakùnrin ìbò ti tẹ̀lé wọn. kìí nàrọ̀ àwòkù nígbà tí wọ́n rí arákùnrin. fàlámà àjọrọ̀ kẹ́kọ̀ọ́ kọ́wọ́n lálẹ́ rọ̀sùlù ìdáyé sọlọ́mọ́ àlẹ́ sọ́lá. جئت lè àtẹ̀lé àtà ọkọ̀ sí bàmà. mo ní láti tẹ̀lé rẹ Muhammad sallallahu alaihi wasallam. kémi náà ti lè rí tí n bá jagun pẹ̀lú rẹ kémi náà lè rí ọ̀rọ̀ ọ̀l ìdíje ọlọ́sọ̀lá máa àlè sọ̀rọ̀ ọwọ́ àtọ́bá yìí pé atúmínú bìlá ǹjẹ́ onígbàgbọ́ sí ọlọ́wọ́n bá bí ọ̀làlá arákùnrin ní rárá قال وجئت الله صلى الله عليه وسلم فقيل ارجع ولن أستعين بمشرك سألي pada sili reo pada sona re ma lo láyé rẹ láéláé èmi ò ní máa wá ìrànlọ́wọ́ pẹ̀lú ẹni tó jẹ́ ẹlẹ́wọ̀. wàlámà áfílámà ábìnàlá nígbà tí arákùnrin gba islam anábìbá fún yọ̀ǹda láti fi kọ́ jagun pẹ̀lú ọ̀ wọ̀lì hadith من أدلة من قال لا يجوز الاستعانة بالمشركين في القتال حديثي nínú àwọn àpapọ̀ èrí lọ́jẹ́ fáwọn tó ti pé wọ́n dúró lórí kíkò tọ́ ọ láti pé pé èèyàn máa wá náà lọ pẹ̀lú àwọn tó ń di aláìsàgbọ́ ẹlẹ́gbọ́ níbi ogun jíjà tó níbi ìjà. wọ́n wá pọ́wọ́lù kan ipa tó mi ní ángẹ́lì ẹ̀yìn ọ̀rọ̀ kan ní ẹ táwọn kan nínú àwọn olùmọ̀ tí wọ́n sọ. alihajariya àti abu hanifa àtàwọn èèyàn Abu Hanifa àwọn lọ ìlà àjàwá ti ìlà àjàwá ti dáàrí wọn lọ sọ bẹ́ẹ̀ pé èèyàn lè wá ìmọ̀ lọ́wọ́ pẹ̀lú ẹ̀ńtọ́jẹ́ lẹ́bọ̀ níbi ìjà. قال وصفي أنه صلى الله عليه وسلم استعان بصفوان هنا بني أمية ولا سلم أو وين لو إبلاغا ولو أرابني كتام صفوان أمية يوم حنين يوم حنين وامتحن بيهودي بيهود بني قينقاع ó sì tún wá ìràn lọ́wọ́ pẹ̀lú àwọn Yahudi Madina tí àwọn jẹ́ Banu Qainuqa nínú àwọn ìdílé mẹ́ta wọ́n jẹ́ Yahudi tí ń bẹ ní ìlú Madina Banu Qurayza Banu Nadir àti Banu Qainuqa. Ànábì sọ́lá ọlọ́wọ́ wọn lọ pẹ̀lú àwọn Yahudi Banu Qainuqa wọ́rọ́ bọ̀ xẹlẹ́mù ó sì fún wọn ní ìpín díẹ̀ fún wọn lẹ́bùn díẹ̀. àkọ́jà bọ̀ Abu Dawud kò fi mọ̀rọ̀ sí Abu Dawud kò jáde nínú àwọn hadith lọ́jọ́ mọ́sán. wà àkọ́jà bọ̀ Tirmidhi àni Zuhri mùsàlà bẹ́ẹ̀ náà ni ìmáàmù Tirmidhi náà tó mọ jáde látọ̀dọ̀ Zuhri mùsàlù lòun náà

irú hadith bẹ́ẹ̀ wọ́n pè ní mursal àti máa ń ṣe lọ́wọ́lá yìí lọ́pọ̀lọpọ̀ pé àwọn ọmọọrọ sí ó pín àwọn olùmọ̀ wọ́n sọ̀rọ̀ nípa hadith mursal yege ìgbà àwọn àti wọn mú rí àga níta wọ́n ní hadith mursal tọ́ba wá sọ́jà mursal sahabi àwọn mursal sahaba tẹ́kí sàbí lọ́ba ti hadithi ní mursal wọn lọ gba hadithi lọ́wọ́ wọn gba lọ́wọ́ rẹ̀ ní pàmbélé wọn wá yàgbá nípa wípé tó bá jẹ́ pé hadithi bá jẹ́ mursal látọ̀dọ̀ táàbìrin ìgbó làwọn ti wù níbẹ̀ nínú wọn tó ń sọ pé tó bá jẹ́ mursal àgbà àwọn táàbìrin àgbà gẹ́gẹ́ bí sàyìn ìdìbò náà wọn láti fi lè o àgbà lọ àgbà irú musa lòwú rẹ̀ ṣùgbọ́n àti ọba jẹ́ sẹ̀fọ́rù tàbí wọn là nìkan musa lòwú rẹ̀. musa lọ́dọ̀ sọ̀hábà rẹ̀dọ̀ wọn lọ́la ìfọ̀lá àlejò òun náà ní kí ànábì sọ̀lá lọ́wọ́ àtẹlẹ́mọ̀ sọ̀rọ̀ ńjọ́ kan kí sàbí kan sì mọ̀ sí bẹ́ẹ̀ ẹnìkan wá fún sàbí yẹn níròyìn pé ní ìjókòó lánàá òjijì ọlọ́run sọ báyìí sọlọ́lá àrẹ̀sọ́lẹ̀ tọ́ ẹni tí ó wá gbọ́ lọ́dọ̀ sàbẹ yẹn sàbẹ tó gbọ́ lọ́dọ̀ sàbẹ ẹgbẹ́ rẹ̀ pé ànẹbí sọ báyìí ó wá fẹ́ rìpọ́tì hadith yẹn mo sọ pé mo gbọ́ lọ́dọ̀ lágbájá pé ànẹbí sọ báyìí ó náà sọdọ rẹ sì pé ànẹbí sọ báyìí. àgbà mursalu sọhábà nítorí pé àwọn sọhábà onídéédé ni wọn ọlọ́run ti jẹ́rìí àlìjẹ́nà fún gbogbo wọn ọlọ́run ti fi ọ̀rọ̀ sí wọn. àgbà ibi nínú àwọn tàbí rẹ́wọ́n wọn bá mùsàlù wọn yẹn ní pé tàbí ni ẹ̀ ń tọ́ bá wọn tàbí láyé ọwọ́ akọ́lẹ́nu tàbí kan wípé anabi sọ báyìí sallallahu alaihi wasallam ọwọ́ ẹ̀ kí ẹni orí pọ́ọ̀tù pé látọ̀dọ̀ tàbí báyìí ó lànàbí sọ báyìí tó tàbí yẹn wá sọ pé anabi sallallahu alaihi wasallam látọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam ọkàn dàrẹ́kítẹ̀ sálẹ̀ sọlọ bẹ́ẹ̀ tọ́ba jẹ́ àkèbá rò tàbí yín wọn ni wọn ṣe kí ni o so wọn bá wọn bá mọsálù wọn tọba ti jẹ sẹgọrù tàbíyìn àti òkèrè náà tàbíyìn wọn nígbà tọba jẹ sábíọn tàbíyìn kọ ní tí ọba ti mú wọn gba sẹgọrù tàbíyìn àwọn tí wọn kéré náà tàbíyìn wọn ò lè gba kìbáàrò tàbíọn tàbíyìn torí pé sẹgọrù tàbíyìn ó ṣe kí ni ó ju kìbáàrò tábì ọ̀tàbì ìnà lọ àwọn ọmọ àwọn kékeré tábì yìí wọ́n ju àgbà olùtẹ àwọn tábì tábì yìí lọ níta àbàtì wa gbàtọ́ ọmọ kékeré tábì yìí à ní gbàtàgbàlagbà tábì ọ̀tàbì yìí títí lọ síwájú rẹ̀ nítí jẹ́ mọ́sálù yẹn wọ́n mọ̀ ọ́n zuhuri wọ́n ní àwọn hadithu tọ́bajẹ́ mursal tí zuhuri bá gbà wá bọ̀ ìfà wọ́n lọ lẹ́nu torí pé imáàmù zahabi rahimahullah wọn sọ pé lè anna hukana kàpọ̀ wọn nítorí pé wọn ní àṣìṣe wọn ṣàṣìṣe púpọ̀ azuri tó mọ̀ sí àṣìṣe púpọ̀ wọn bá ní àwọn mọ̀rọ̀ sí ìrù rẹ̀ ńkọ́ wọn ní bọ̀rẹ̀ yìí fà. wàfi ìrísàlì ni ṣòfò àti tẹ̀lé ìrújú àìyànjú tó wọn bẹ nínú ìsá mọ́sálù rẹ̀ alimami al-Bayhaqi sahha al-Bayhaqi min hadithi abi Humayd as-Sa'idi annahu raddahu ìmáàmù al-Bayhaqi àwọn sọ pé wọn lẹ́nu àti aláṣẹ ẹ̀gbà wa tó wá láti ọ̀dọ̀ Abu Humayd as-Sa'idi pé anabi sallam ń ṣe àwọn padà qala al-musannif àfọwọ́nì kíra wa sọ báyìí pé wọ̀nyí ti máa rìn bẹ́yìn náà lórí wa yá àti gbogbo àwọn ẹ̀gbà wa tọ́wá yìí wọ́n ti àkójọpọ̀ láàrin wọn bí analẹ́bí ìrọ̀dáhùn yẹ ọmọ bá dìrì pẹ́ni sani sọlọ́m lè padà òun náà ní lọ́jọ́ ogun bá dìrì. ẹ̀ńtàní sọlọ́m tó lè padà ní ọjọ́ ogun bá dìrì. sàfáwọn àtàtì ìhìn rọ́ọ̀bù bàtà fi alísílám anábì wòye òun wòye pé tóun bá sọ bẹ́ẹ̀ fún un ọ ti ní ìfura ma kó lè gba islam sàmùgbé wà níbẹ̀ pé falama àtìlámà nígbà tó gba islam rọ̀ dàbọ̀ anábì padà dá padà wáyà pé máa bọ̀ wá padà. fàrọ̀dàwó rọ̀já àyẹ̀sìmà anábì dá padà nítorí pé ìran kan kó ṣe kí ni o gba islam fàkọ́ dàpọ̀ wọ́n náà o èrò anábì sì jòdòdò látara bẹ́ẹ̀ àwọn anàlì ṣe àyànàtà tàbí kápẹ́ ìwà ìrànlọ́wọ́ yẹn káàní tí mọ̀mọ́ náà àtàn ó ti jẹ́ ìwọ̀ tẹ́lẹ̀ ọ̀rọ̀ ọ̀tọ̀ fi ha ànábì bá sọ ó tún sọ ní ìsọfì ṣe ìdẹ̀kùn nínú rẹ̀ wàhálà akọ̀rọ̀ wọn lélẹ̀ ló súnmọ́ jù wọ́kọ̀dé sàáyànà yọ̀ọ́mà ṣùnẹ́yìn ìjàmbá àti mìíràn mọ̀ṣirikì ọlọ́wọ́ ìrànlọ́wọ́ ní ọjọ́ ogun ṣùnẹ́yìn pẹ̀lú àwọn ìkọ̀kan nínú àwọn tí wọ́n jẹ́ aláìgbàgbọ́ ta aláfàhùn bilgọ́náyìn anábì lé ọkàn wọn pẹ̀lú àwọn ọ̀rọ̀ ogun nǹkan ọ̀rọ̀ ogun ọ̀lẹ́ ọmọ wọn pẹ̀lú ẹ̀ tẹ̀mọ̀ pé nínú àwọn tí wọ́n ní káyọ̀ zaka fún àlùmọ́ aláfàtòkòló ogun àbí bẹ́ẹ̀ kọ́ ni àwọn tó ṣe é afẹ́ fi dáadáa wá lé ọkàn wọn sínú Islam tẹ́gbẹ́ tí wọ́n bá ń rí dáadáa lára wa sẹ́ni kan bá fẹ́ máa sọ̀rọ̀ síláàmù lórí bàbá fẹ́ máa tọ́sọ̀ pé ah, sùúrù o bàbá ń jàbí o ọ̀rọ̀ wọn o wọ́n sì yọ ọmọ rẹ̀ ṣé wọ́n yẹn o ẹ dáadáa wọn ò yín ni o àwọn ọmọ dáadáa ni wọ́n ẹni rè ni wọ́n wọn lánàá fi nítorí pé wọ́n fẹ́ ọkàn wọn pẹ̀lú ọ̀rọ̀ ogun. أن يكون معه مسلمون يستقل بهم ṣùgbọ́n alihadawi àwọn hadawiya àwọn dání má jẹ́ pé tí ọba fi rí bẹ́ẹ̀ ń ṣe láàrin àwọn mùsùlùmí kan náà wọ́n dùn pẹ̀lú wọn oníjà pé akàtún wọn lẹ́bi ọ̀yà ń kálukọ́ hmm, agbọ̀ntẹ́ yẹn máa bàjá ni àwọn mùsùlùmí kan ṣe kíni o wọ́n sì máa bẹ pẹ̀lú wọn tí wọ́n máa sọ wọn. bí àwọn hadawiya ṣe lọ nìyẹn báwọn ti fọ́ sí wọn nìyẹn fi ìbọn ìlàkàm láti fi mú àwọn ìdájọ́ òfin ẹ̀sìn ọlọ́run tẹ̀. nínú sharh Muslim anna Shafi'iyya qala dáadáa bíi ìmáàmù Shafi'i wọn náà sọ báyìí nínú Shafi'i ìmáàmù Muslim ìpè nǹkan nàìjíríàfíru hasan ar-ra'yi fil muslimin tọ́ba jẹ́ káfíru yẹn aláìgbàgbọ́ yẹn tọ́ba jẹ́ ní tí ìròrí rẹ̀ dá sí àwọn mùsùlùmí wa da'at al-hajatu ila al-isti'ana tó sì jẹ́ pé bùkátà pé èèyàn lọ síbi kéèyàn wá ìkúnlọ́wọ́ pẹ̀lú rẹ̀ ó ní àtẹ̀yìn òbí yìí èmi ọ̀ wà náà lọ́wọ́ pẹ̀lú ẹ̀ mo gbà pé kéèyàn wà náà lọ́wọ́ pẹ̀lú ẹ̀ wà ìlà tí ọba ti jẹ́ pé ìròrí rẹ̀ ọba ti dá sáwọn mùsùlùmí tàbí kò tiẹ̀ sí bùkátà ní kí n lọ bẹ̀ wàyí kúrọ̀ wọn kọ̀ láti pé kéèyàn lọ wá ìrànlọ́wọ́ pẹ̀lú wọn. wọ̀nyẹ̀jú tó lè sìn áàyàn tó bẹ́ẹ̀ wọn ló tọ́ ipa lè wá ìrànlọ́wọ́ pẹ̀lú sọdẹ́sẹ̀ ìlú ẹni tí èèyàn mọ̀ bí ọ wà bí tàwọn tọ́ ń ní bí tàwọn ti bí ìlú wọn ló tọ́ ìjùmọ̀ àrùn ní ìfẹnukò lèsì ànákìhì sallallahu alaihi wasallam bí Abdullahi ibn Ubay torí pa ní sọlọm ẹnitọ́jú olórí àwọn mọ̀nàfíkì jọ́nà lọ àní sọlọm tẹ̀kí o ọwọ́ ìrànlọ́wọ́ pẹ̀lú rẹ̀ Abdullahi ọmọ Ubay wọn pẹ̀lú rẹ̀ rasul munafiki àti àwọn tó ti pé wọn tún jẹ àwọn èèyàn rẹ̀ ikọ tiẹ̀ náà tó ní kókó wọn sòdí tó báyìí òun náà ní ọ̀rọ̀ àwọn olùmọ̀ lórí wípé ǹjẹ́ ọ̀tọ̀ àbí kò tọ́ kéèyàn ọwọ́ ìrànlọ́wọ́ pẹ̀lú mushrik tàbí káfíń láti fi jagun nítorí ọgbọgbọ ẹ Allahu ta'ala a'lam tí ọba jẹ pé èrò tó dáa ló borí nínú ẹ̀mí pẹ̀lú ẹni yẹn ike kì í sẹ́ni tó ti pé yóò dògùn sáté ọ̀pá júdà sí mùsùlùmí tí àbá wa dáa sí tírò tiẹ̀ náà ti dáa sí wa so a sọ pé lágbègbè yẹn gẹ́gẹ́ bí o ṣe wá o sì tó burú dúró bẹ́ẹ̀ o ṣe kí ni o wọ́n ṣẹlẹ̀ o sì tó burú kí rẹ̀ o ṣe kí ni o wọ́n ṣẹlẹ̀ ṣùgbọ́n tó wáyé pé ìròyìn rẹ̀ ọba ti dá tàbọ̀ kan wa ní òjì ẹ̀ sí i síbi kí bọ́yá ọ̀rọ̀ àwọn mùsùlùmí gbogbo ètò àwọn mùsùlùmí ìgbésẹ̀ mùsùlùmí oní ọmọ lọ fún àwọn èèyàn rẹ̀ ní ìròyìn pa rẹ̀ pàápàá jùlọ nínú orú àsìkò tá a wà ìtẹ́rọ̀ léwọ́ sí kí ni o tó ti wà tó jẹ́ pé kò ní ìdí kọ́ sọ̀rọ̀ ọkàn tẹ̀ sórí fóònù kọ́ tẹ̀ sórí fóònù kọ́ sẹ́ndì ẹ̀ bí báyìí la wà wọ́n ti sùn kókò sí wàhálà kankan kódà kò tẹ̀ fẹ́ tẹ̀ kankan ní bá ti fúláṣí tó bá ti wọlé lẹ́ẹ̀mẹ́ta wọ́n ti sùn ní ẹ̀ ọ́ àti sùn nìyẹn tó ah, lálọ àsìkò yìí èèyàn ṣọ́ra púpọ̀ àfi tọ́ba jẹ́ kí ọkàn balẹ̀ sí alihamudulilayi pinnu àwùjọ tá a tún wá wà lọ́pọ̀lọpọ̀ òun náà ni ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ṣe mùsùlùmí lẹ́yìn tó ṣe pé wọ́n lè dúró tí wọ́n sì rí ìjà dájà lẹ́yìn gbígbára lé ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ ìgbàgbọ́ wọn tó pé sọ́dọ̀ ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga bí hadith yẹn bí bóun ṣe lọ nìyẹn. حديث تتلي وعن ابن عمر رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم رأى امرأة مقتولة في بعض مجازيه فأنكر قتل النساء والصبيان متفق عليه أولا تيودور أخاه عبد الله أم عمر يلا بني يونس بن باسمة وأن لا الله صلى الله عليه وسلم orí arábìnrin kan tí wọ́n pa nìkan nínú àwọn ogun rẹ̀ tọ́lọ́jà orí tí wọ́n pa arábìnrin yìí anabi wa sọ báyìí pé ọdún láti gbà yẹn anabi wa kó kórìíra ọwọ́ ń takò láti pé kéèyàn ò ṣe kí ni o kéèyàn máa pa àwọn obìnrin àti àwọn ọmọ polówó àwọn kéékèèké tí wọn ò ti bàlágà ìmọ̀ ọmọ ìbọ̀kọ́ rẹ̀ tó ń ṣe ní ọgbẹ́ jáde. At-Tabarani àwọn náà tó mú jáde pé anahu sallallahu alayhi wa sallam ojú sí ọlọ́run sallam lánà àdàkọlà màkàtà nígbà tó ń wá ìlú maka ó ti àbí mùrọ̀ àti màkúlàtì wọn mú arábìnrin kan tí wọn pa wá bá nàìjíríà sọlá mọkàlì lànà ìsọlá bàtà pé má káyà ti ha bìí kọkọ tìbílẹ òní já kò ní báyà já àkọlọjà ó wọn mú jáde látọ̀dọ̀ ibn Umar wa yahtamilu annaha hadhihi ó sì súnmọ́ ká sọ pé ní tí wọ́n sọ pé nínú apá kan àwọn ogun rẹ̀ náà ọjọ́ pé obìnrin náà ni wọ́n sọ ní bíbá yìí ti pàtàkì mọ́ká yẹn ní ìjọ tá à ń sọ ìlú mọ́ká yẹn. wà á kọjá Abu Dawud fil marasil Abu Dawud tó mú jáde nínú hadith àwọn mọ̀rọ̀ mursala àwọn hadith àpè ní mursala yẹn látọ̀dọ̀ Ikrima annahu sallallahu alayhi wa sallam ra'a imra'atan maqtulatan wọn ní alẹ́ sọlọ bí arábìnrin kan tó ń pa ní ìlú tọ́ọ̀dì bàkọ́ọ̀lù lójútì ọlọ́run sọlọ wa sọ pé alam anyiha àǹkọ́tìlì nìta ṣé ní ìdí sọ fún yín ni ebi mo ti kọ̀ fún yín pé ẹ gbọ́dọ̀ pa àwọn obìnrin má máa ń sọ àṣìbò ha sáré ní tó ṣẹlẹ̀ yìí sáré ní rẹ̀ ọ̀kọ́ làwọn jọlọ́nù lọ́rọ́ kùnrin kan bá sọ pé yà ọ̀rọ̀ fún ìdí òjì fi ọlọ́run àrùjọ́tùhà arábìnrin yẹn mo gbé sẹ́yìn báyìí mi lọ́wọ́ ọ wà lẹ́yìn mi. fàrọ́dẹ̀ à ń tẹ̀sẹ̀rẹ́ àní fàtàkùtùlàní ọ wá ń gbèrò láti dá mi mọ́lẹ̀ láti pa mí mo gbé sẹ́yìn lórí nǹkan ọ̀gbìn lọ́wọ́ lẹ́yìn ọ wá ń gbèrò láti kí o láti lé mi bọ́ sílẹ̀ láti pa mí. Fàkọ̀tà lùkù ha mo fi pa. Fà amọ̀rọ̀ bí ha á ń tu àrọ̀. Tàní bí sọ̀sọ́ lọ́ba pàṣẹ nípa obìnrin ẹgbẹ́ kí wọ́n lọ sí ìrìn òkun lọ bò mọ́lẹ̀ kan lọ sí. wọ́n mọ̀kúhó mọ̀kọ́wé ni ṣùkọ́ọ̀tì àgbọ̀yé ti ń bẹ lábẹ́ gbólóhùn ọ̀rọ̀ nẹ́bí sọ̀sọ́ lọ́ba tó sọ pé má kánà sí àhábìhí ṣùkọ́ọ̀tì. وتقريره لهذا القاتل أبوي يقولون في أرادني ويبدأ زوجته يقجع ونيجع حبيبي أكو ما كانت هذه تقاتل يقول لي قال يكون سكيني وكون أفجع وكون أفجع àti bani sọlọ ń fífi rinlẹ̀ fún arákùnrin tó fáyìn yadullu ala annaha idha qatalat qutilat wọn tọ́ka lórí pé tóun náà bá ti gbé tó dáná bá ti múra àjà tóbìnrin bá múra àjà lógún kọ́ wọ́n ti gbé ní o wọ́n pa òun náà wọ ilayhi dhahaba Shafi'i ìbírú eléyìí òun àlè imáàmù Shafi'i lọ wọ́sàdánlá ayélujára bima akhrajahu Abu Dawud wa Nasa'i wọ́n tún ṣe ẹ̀rí pẹ̀lú tí Abu Dawud àti Nasa'i gbé jáde àti Ibn Hibban nínú hadith Rabah ibn Rabi' Tamimi قال صلى الله عليه وسلم كنا مع رسول الله صلى الله عليه وسلم أم بقلو جيتي صلى الله عليه وسلم في غزوة نيوبوكا فرأى الناس مجتمعين النبي باري أمو يكون كيجو فرأى مرأة مقتولة لبالي عربي نكتوى تفاق فقال لجيتي الله صلى الله عليه وسلم ما كانت هذه لتقاء tèl àwọn olùkọ́ ọ̀tẹ̀lẹ̀ irú eléyìí ṣe ń tí olùmọ̀ tóun náà lè sọ fún wọn pa àyàn tàbí tí ọba àyàn tà tàbí kì í ṣe irú eléyìí ìdájọ́ kẹ́ ẹ̀ pa irú ni wọ́n ní kí wọ́n pa sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ̀ nítorí pé a mọ̀ pé obìnrin àdámọ̀ ti ń bẹ pẹ̀lú wọn àdámọ̀ rírọ̀ àdámọ̀ lílẹ̀ òun ni àdámọ̀ sámúra ogun lọ́pọ̀lọpọ̀ kò sí fáwọn tí wọ́n jẹ́ obìnrin tó nínú àánú ẹ̀sìn àti dáadẹ́ ẹ̀sìn àtòrí ẹ̀sìn ní fáwọn obìnrin mo yẹ tá a tẹ̀kí ni o tá a kọjú jàjà nígbà tí ogun bá tẹ̀lé tó ń kú bá tẹ̀lé àfọbìnrin tó bá jẹ́ kóun náà múra wípé ọkùnrin tó bá gbà làwọn ó ṣe kí ni làwọn ó fún un tó náà bá ti gbé nǹkan àjàdá ní fàlà òun náà ti lẹ́tọ̀ọ́ kọjá pé wọ́n kọjú dàjà ìwọ̀n bẹ́ẹ̀ tí àbágbàgbé gbogbo àwọn òfin tí Ànábì sallallahu alaihi wasallam ti fi kalẹ̀ tá a ti kà ní ìpìlẹ̀ báàbù tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ogun jíjà àti ìgbénu àwọn sábẹ̀ sọ́lá ní wọn gbọ́dọ̀ pa òun ni pé wọn gbọ́dọ̀ pa àgbàlagbà ó ti darúgbó ó ti darúgbó wọn ò sì gbọ́dọ̀ pa àwọn obìnrin wọn ò gbọ́dọ̀ pa àwọn ọmọ kéékèèké tẹ bá ti ń kọjá lọ tẹ bá wọn èèyàn nínú àwọn ilé ìjọsìn wọn ẹ má yà lọ bá wọn igi wọn tó jẹ igi eléso ẹ gbọ́dọ̀ fi kíni ẹ gbọ́dọ̀ bẹ́ẹ̀ dànù lásán àwọn ẹran wọn ẹ gbọ́dọ̀ pa nípa ìpadànù lásán gbogbo àwọn òfin lórí kìlìtì ẹ gbọ́dọ̀ ṣe jàmbá ẹ sì gbọ́dọ̀ mú yàn kẹ gé ní kí esi ara rẹ fẹ gé wẹlẹwẹlẹ ẹ ti gbọ́dọ̀ dáná sun yẹn gbogbo oríṣiríṣi àwọn òfin nànẹbi sọlọ bá sọlọ gbé kalẹ̀ ní nítorí pé fi ń dá gbogbo ìjẹ ọmọ èdè ènìyàn pàápàá jùlọ nígbà tó kù sékìlì òkú tó wà ṣẹlẹ̀ tabagbọ eléyìí ti ń ti ń ṣẹlẹ̀ lágbàáyé á rí pé ń ṣe ni ó ní àtakò púpọ̀ síra wọn pẹ̀lú bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìsirẹ́lì wọ́n ti ń ṣe pẹ̀lú àwọn mùsùlùmí ní ẹlọ́sìn tó ń kálukú wọn náà sáré àti gbogbo àwọn orílẹ̀ pé wàhálà ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ Bosnia eritik Philippines Somali amari bẹ́ẹ̀ Yemen ari gbogbo yẹn náà ti ń tọ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni ní Libya ari pé gbogbo àwọn ṣẹlẹ̀ ń ṣe o wọ́n ṣẹlẹ̀ káàkiri bẹ́ẹ̀ ní Iraq wọ́n ṣẹlẹ̀ bẹ́ẹ̀ Afghanistan wọ́n ṣe o wọ́n ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àti gbogbo àwọn orílẹ̀-èdè kò wàhálà yẹn ti ń ṣe tọkàn àwọn ẹni tí ò tiẹ̀ mọ nǹkan kankan wọ́n sì mọ́ ti padà nù. tó òfin ẹ̀sìn ṣe ló dáàbò bo obìnrin ó dáàbò bo ọmọdé ó dáàbò bo àwọn arúgbó gbogbo ẹni tí ọba ti fi gbọ́ wá gàtí ni tí ọ̀tá ọjà kíyàn òfin ẹ̀sìn ọlọ́run ọba ìlú fiọ́lá ṣe ló dáàbò bo wọn. ìsìlámù lélẹ́yìí ìrọ̀rùn ìsìlámù lélẹ́yìí oore islam àti dáadáa islam ẹwà islam wọn náà ní gbogbo eléyìí tó ṣe é pé ọmọ nínú gbogbo àwọn tó ṣe pé wọn ń kígbe lónìí wípé àwọn ń béèrè fún ẹ̀tọ́ ọmọnìyàn tó ṣe pé tẹ ẹ bá wù wọn dáadáa ẹ rí i pé àwọn gangan fúnra ara wọn àwọn ni wọn ń ba ẹ̀tọ́ ọmọnìyàn jẹ́ láwùjọ ní gbogbo àwọn orílẹ̀-èdè tẹ́ káàkiri yẹn wọn máa ra àwọn yẹn báyìí wọn ń pààyàn wọn sì máa dáàbò lápẹlẹ pẹ̀lú dáadáa rẹ pẹ̀lú àánú rẹ àti orí pé Ọlọ́run rẹ lẹgbẹ Ọlọ́run tó ná àdéhùnsọlọ islam àti kó jìṣẹ Ọlọ́run sọlọ bá àdéhùnsọlọ aláàánú lọjọ sáwọn èèyàn torí pé ó jẹ kó yẹ wá dáadáa ìgbé wọn gbé dáadáa tí wọn gbé yẹn òun dìde kó wọn jẹ ẹni ìjẹkùn ẹni ìrọ̀rùn ni nígbà tí ti sọ fún wa pé kájẹni tá a máa rọra wa lọ́rùn kájẹni tá a máa kóra wa mọ́ra kájẹni tá a máa gbara wa láàyè kájẹni tá a máa tẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ara wa ká má máa ríra wa tá onítorí pé wọn pe ìṣe nínú yẹn ti sáré yìí lẹni tí wọn máa ṣe ìrọ̀rùn fáwọn èèyàn kò tiẹ̀ wá sóògùn nídìí pé wọ́n tiẹ̀ wá fẹ́ ṣe dáwà gan lásán ìbẹ̀rù fi dájà rẹ̀ nígbà tó ọmọ báwo lèèyàn ṣe máa ń ọ̀rọ̀ sọ àbí ọ̀pọ̀lọpọ̀ agídí àti ìbínú yóò ti àwọn àlàyé ọ̀rọ̀ ńlẹ̀ tẹ́lẹ̀ ọ̀rọ̀ ṣẹlẹ̀ tó yẹ kó fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ yanjú ẹ̀ lọ́ba da gbogbo ẹ̀rú pápátá gbogbo ọba níjọra wọn mọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí lè ṣẹlẹ̀ sàm ṣe kí ni o ọ̀tà kò gbogbo tí ọmọ dá gbogbo ẹ̀rú lò sílẹ̀ kọ́lọ́mọ bá kó láàrin àti ìkọ̀kan wà lójú. wà á ń sámọ́ta ọ̀lọ́ قال رسول الله صلى الله عليه وسلم اقتلوا شيوخ المشركين وسبقوا شرهم رواه أبو داود وصححه الترمذي ولا تعدى سمرة كلا بابا يومسي أفا سمرة نو قالوا جيسي الله صلى الله عليه وسلم سمعي بكي ẹ pa àwọn تاريخي àwọn kèfèrí lóru ẹ pa wọn àwọn àgbàlagbà àwọn pé àwọn kẹfìrí yẹn àwọn bàbá àtàlẹ àwọn igi lẹ́yìn ọba wọtẹbùkọ ọṣẹpọ ọhún àwọn ìwé wọn àwọn ọmọ kéékèèké wọn ẹsẹ kí ni o ẹsẹ wọn kù wọn sílẹ̀. pẹ̀lú ṣéyìn àti rọ àti kọ́ọ̀tù ọlọ́mọ lórí ìwé ni wọ́n ń pè bẹ́ẹ̀ ẹ wọ́n mùsùlùmí iná làwọn ọmọ kéékèèké alẹ́dẹ́ iná làwọn ìdíríkù àwọn tó ti pé wọn ti bàlágà zakaro kòfin nìhaya nínú síra nìhaya ìtumọ̀ ẹ̀sìn wáyé pé àwọn ẹ̀sìn ń jẹ́ sẹ́rẹ̀ pẹ̀lú kọ́ òun ni àtìgọ́rù lẹ́dẹ́ iná làwọn ìdíríkù رواه أبو داود وصححه الترمذي وقال حسن قريب وفي نسخة ó ní sahihun níbi kan ó ní hasanu kọ̀ríbù nínú ẹgbàá wa mi ó sọ pé sahihun wa huwa ní riwayati hasan òun náà lè sọ wá nu ẹgbàá wa hasan látọ̀dọ̀ Samura wa fiha ma qaddamnahu ní sáà tó síwájú yẹn nínú hadithi wa nù rẹ̀ wa shaykhu ẹni tí ń jẹ́ shaykh òun ni ẹtí ọjọ́ orí ti hàn lórí rẹ̀ àtìrí kí ọjọ́ orí hàn lórí ẹ̀ ìyẹn ni pé ó ti dàgbà sókè àríkó ti dàgbà àó màmbálàbọ̀ kọ̀mtì nàtánà tàbí kápẹ́ni tó ti wọ àádọ́ta ọdún àwọn ẹ̀ńdà wa kọ̀m̀pì nàtànà tàbí ọdún kọ̀ọ̀kanléní àádọ́ta kàmáfìl kọ̀ọ̀mùs gẹ́gẹ́ bí ìtumọ̀ rẹ̀ lè wà nù tíra alkọ̀ọ̀mùs. والمراد هنا الرجال المثل أهل الجلد والقوة على القتال والقوة على القتال nítorí wọn gbàlérò mi báyìí pẹ̀lú àgbàlagbà yẹn òun náà ni ọkùnrin abarapá tó léegun tó sì lágbára láti lè jà. wàlàmìyàrìjẹlẹ hàrmà báwọn arúgbó tí wọn wà ń bẹ o. wọn ò mú tarúgbó wa. wọ̀yà sẹ́mìlò anáhó orí dàbí ṣùyọ́ màǹkánà bẹ̀lọ́gẹ́ ni mọ̀tòlákan wọ́n màǹkánà lọ́gẹ́rán láàyò tìlákò fa يوافق ما تقدم من النهي عن قتل الصبيان ويحتمل أنه أريد بالشرح من كان في أول الشباب فإنه يطلق عليه كما قال حسان agbalagba òun náà ní gbogbo ẹni tó àná bàtà pé á eléyìí dàgbà tó ọmọ kékeré ń tiẹ̀ tó òun ò ní pa òun òun wá fi déédéé sí i tó ti bá ti kà síwájú yẹn ìta ti kà síwájú ó ṣe déédéé rẹ̀ ìgbé Ànábì sallallahu alaihi wasallam ọkọ̀ pé obìnrin àti àwọn ọmọ tó bákan náà ó ṣe é ṣe kọjá pé tí wọ́n gbà lérò pẹ̀lú àwọn kéékèèké yẹn òun náà ni máa ń ká nàbí awal shabab ẹ̀ńtọ́ wà nípìnlẹ̀ ọ̀dọ́ rẹ̀ wípé wọ́n máa ń pè wọ́n wọ́n máa ń pè àwọn náà bẹ́ẹ̀ ní aṣáàrà gẹ́gẹ́ bí orin tí Hassan bin Thabit radiyallahu ta'ala anhu sọ̀kọ̀ pé innahu sharfu shababi àbí inna sharfa shababi wa sha'ru al máa lámì ọ̀hán áfíríkà nàìjíríà dájúdájú yíyọ ìgbà ọ̀dọ́ ọmọnìyàn àti irun dúdú tí ń bẹ lórí èèyàn lọ́pọ̀lọpọ̀ ọgbà lọ́pọ̀lọpọ̀ ọgbà tírú tẹ̀lẹ̀ tí èèyàn bá wà nírú títí yìí tí ìbá ti pé ààbò ọlọ́run bá bá ń bẹ pẹ̀lú èèyàn àti fún yẹn níṣẹ́ ni máa ń fẹ́ gún yàn bí wèrè tọ́lọ́ fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ti pé ìbàjẹ́ pọ̀ lára wọn láwùjọ tá a wà lónìí àwọn àtẹ̀sẹ̀ ọ̀dọ́ ni. yóò wọ pé a ah, òun mọ ti ń lọ níta dádì ẹ̀ lajú a wọn ò dé wá kọsẹ̀ ó ní wọn lajú ní oríran wọn oríta dádì ẹ̀ sì já sí àwọn táwọn àwọn ti kí o àwọn ti já sí ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ti ń yọ̀bọ̀ àwọn ẹlẹ́mọ̀rí ti sí lọ́pọ̀lọpọ̀ lára wọn fàyínàwó yòtẹ́mukọ́ wọ́n ṣe àwọn ọ̀dọ́ yẹn kú àwọn kéékèèké yẹn kú rọjá ìsìlámì ni ní ìrànkà sí ìsìlámù rẹ̀ kama qala ahmed bin hanbal gẹ́gẹ́ bí imam ahlu sunnati ni wọ́n ti sọ imam wa ahmed bin hanbal. ìgbà aṣẹ́yìkó lọ́yà kárí ẹ̀sìn àgbàlagbà lọ́pọ̀lọpọ̀ gbà kì í fẹ́ gbà kì í fẹ́ tẹ̀sí pé fẹ́ tò ní fẹ́ ti ìsìlámù ẹ wo ilẹ̀ tí mọ́ bá wa síbi tó mọ́ wa bá sí báyìí ẹ̀sán ti àwa lẹ̀ ǹjẹ́ ìbá fẹ́ ṣe ẹ̀yìn lọ́mọ tí a bá wa àwọn ti lajú síbi tó a bá wọn bàbá. lọ́pọ̀lọpọ̀ torí pé aṣẹ́kù láàyè soroko àkọlá àkọ́wò àpọ̀lọpọ̀ àgbàlagbà yìí fẹ́ fìwà rẹ̀ lẹ̀. hàtà ìwà fi tàrọ̀ rọ́mùsìhì títí tí wọ́n fi rì mọ́nu yìí pé rẹ̀ báyìí. àgbàlagbà yìí fẹ́ fìwà rẹ̀ lẹ̀ ẹ̀rí àfààní wọ́ṣẹ́kù ńkọ́ wọ́n ta wo mi ń zẹ ẹ̀rẹ̀ yìí lámì yóò ké mi tẹ̀ fàmí ni ó mọ̀nì hànà. ó ní àgbàlagbà tó o bá lọ fẹ́ gbé dídí ibi tọ́wọ́ sí. gbogbo tí bàbá ti rí rí káàkiri òní tí kí bàbá oníjẹ́ ó lè dúró tọ́ dáadáa níbi tó fi. ṣùgbọ́n yòókọ́ wọ́n mu ṣàríkù mi ń zẹ ẹ̀kọ́ ni ọmọ kékeré wọ́n mọ̀ gbóhùn dìde níbi tọ́ bá wọ́ sí. ọ̀yá gbogbo bí tọwọ́ tọ́tẹ̀ lára rẹ̀ yóò tẹ̀lé ní afa wa fi gbé ẹ̀tọ́ ọ̀gbìn oníkàdáni kálígósínú yàtì ìrún nàájì gbogbo ladùnà ṣàdí ìlú gbàmùsòwò ìdá àṣà ó lọ́dà gẹ́gẹ́ bí ẹ̀tọ́ ọ̀gbìn tó wà ní tútù yóò rọrùn láti tẹ̀ èèyàn lè ka tọ́ba wà ní tútù tẹ́ bá tún sọ ọ́ lẹ̀ yóò tún ṣe kí ni yóò tún padà bọ́mọdé ṣe rí nù. ṣùgbọ́n o ṣadídùn yóò ṣòro láti pé kẹ́ ẹ tẹ́ ìdá àṣà tó ti gbẹ ẹtọ́ ògì tó ní ìṣẹ́wá fẹ́ẹ́ fẹ́ ká wù báyìí ẹ kẹgbọ́ yọ kọ̀kọ́ tí ó máa rẹ́rìn díẹ̀díẹ̀ yọ máa rẹ́rìn yọ máa burú ẹ kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́ yọ máa rọ́ tẹ ẹ bá kọ̀ ẹ so ọ̀pọ̀lọpọ̀ àgbàlagbà. ìtẹ̀sí pé ó ilẹ̀ ti má bá wa ni ni máa ń sábà bẹ lára ọ̀pọ̀lọpọ̀ ìlà màṣá allah ẹni káàdùn ọlọ́run bá kò lé lórí nù wọn má padà má pé èèyàn ọmọ yẹn tẹ̀ ń sọ dáa téèyàn bá fẹ́ ṣerú tí ìbò rẹ̀ yóò fi ṣe ń padà ṣe ti yín ẹ sá sí ni ń ṣe ti yín ẹ wọ́n lọ́wọ́ bàbá wa abdullahi yẹn bàbá àwọn Abu Musa àti ìwé ẹ̀gbọ́n wọn yẹn náà ìwé ẹ̀gbọ́n gbà sílá ń báyà lójújọ́ kẹwàá lọ kókó sáré kìyà mọ́ ẹ wò fà subhanallah ọmọ nkiri lágbàlagbà tí máa ń rori kí ó yẹ kó wọn gbà sílá tí wọn bá ń pa fún ẹ máa fi gbẹdùn fún ọ ìdí ìdí bàbá bàbá tó bí ìyá rẹ tí mo ti ń ṣerú kìíní fanumọ tó bá tiẹ̀ rí bẹ́ẹ̀ ẹnu tiẹ̀ kọ́ wó ti gbọ̀ ọmọ ilé ilé gún ìwọ irú ẹnu ẹnu ẹ̀gbọ́n ti gbọ́ ṣé ìwọ náà ló tún wọn fẹnu bá nǹkan jẹ. tọ ṣùgbọ́n àwọn ọmọ kéékèèké ọkàn wọn a máa lẹ̀ ọkàn wọn a máa rọ̀ lọ́pọ̀lọpọ̀ òṣèlú akọrọbù ilẹ̀ Islam àwọn ọ̀dọ́ ọmọ kéékèèké àwọn súnmọ́ ẹ̀sìn púpọ̀ jù wọ́n súnmọ́ kó tètè gba ẹ̀sìn bá bẹ́ẹ̀ lómi sọ̀rọ̀ ọ̀nà ọ̀kan máa wò yọ ọmọ sẹ́ǹtì ọmọ òfin abáyé ìtẹ̀rí tòótọ́ rẹ níta rí lánàá la àmọ̀rí má lónìí à ah, tí islamu iná ní gbogbo àwọn àgbàlagbà iná ìjókòó sí tí wọ́n ṣe báyìí tí wọ́n ṣe ah, ẹ̀ àwọn olùmọ̀ báyìí ìlànà náà wà báyìí a rò pé bóyá àwọn tí ọba ní kan ṣe ló ń ṣe nì díẹ̀ díẹ̀ nǹkan máa wara rẹ̀ náà nǹkan wara rẹ̀ ẹ bá kan lílo náà bá juwọ́jú sẹ́lẹ̀ fóun ṣe islam nítorí pé àwọn àdámọ́ kan bẹ tí kì í tún bẹ wọ́n máa ran kan islam lára ọmọ kékeré púpọ̀ ẹ̀rí lọ́pọ̀lọpọ̀ tí ìṣẹ̀lẹ̀ mi bá ṣẹlẹ̀ sí Ànábì sallallahu alaihi wasallam tí malakú mi bá wá pé tọ́ rẹ Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run ni fi ọ pé tọ́ ọ bá fẹ́ òkè méjèèjì tọ́ ọ fẹ́ kí n wólu àwọn aráàlú yìí tọ́ ọ ti pa mí láti ẹ̀bẹ̀ ọlọ́run ni ti bẹ́ẹ̀ pé ọ kí n mọ fẹ́ fi wọ́n ṣe kí n mọ fẹ́ fi kí ká pa wọ́n ṣe yìí ó ṣe é ṣe ọlọ́run lè mú jáde nínú àrọ́mọdọ́mọ àwọn ẹni tí ó mọ̀ sí ọlọ́run ọba dáadáa. tó ń tún wọn pé nínú àfihàn sí ń bẹ pé ọmọ ń bẹ lára ọmọ kékeré lọ́pọ̀lọpọ̀ ju bí ń bẹ lára àwọn àgbàlagbà lọ. ويكون الحديث مخصوصا بمن يجاوز تقريره على الكفر بالجزية wọn ní hadithi dọ́mọ ajẹ́ hadithi tó jẹ́ ẹ̀sà fáwọn tó ṣe pé wọ́n sọ pé wọ́n sọ nípa ìfinrinlẹ̀ rẹ̀ lórí wípé ẹni tó bá jẹ́ aláìgbàgbọ́ ọmọ àtàjẹsíyà ọmọ àtàwọn ìtakọ́lẹ̀ tá a fi máa tún inú ìlú wọn sí kò sì gbọ́dọ̀ kéde tí ń ṣe gbọ́dọ̀ pariwo rẹ̀ rárá kó òun ṣe nǹkan báyìí tó fi wá gbórí rẹ̀ sókè rárá. tó nínú hadithi àwọn àdìgbé àníbi sọlọ lọ àdìsọlọ ń dẹkọ yẹ wá pé àwọn ògbóǹtarìgì wọn gangan náà ní fìtínà torí pé tọrọ bá ṣẹlẹ̀ àwọn ni àwọn ọmọ kéékèèké àwọn ọlọ́pàá pé bàbá ṣé irú ń tọ́ ti ṣẹlẹ̀ rí lójú ayé ah ọgbọ ọgbọ wò lè lò tẹbi ṣe báyìí ah tọ́ bá ti rí báyẹn nǹkan bí báyìí làwọn bàbá wa máa ń lọ tí wọ́n máa ti ń ṣe nǹkan báyìí àwọn tí wọ́n jẹ́rú àwọn yẹn tí wọ́n gbùsẹ̀ yẹn láwọn olùkọ́ ya àwọn yòókè sí tòsí náà nígbà tó jẹ pọpọlọpọ kúkú tẹlẹ nítorí àwọn kéékèèké náà tó ìsìláàmù súnmọ́ súnmọ́ ọsùnmọ wọn púpọ̀. وعن علي رضي الله عنه أنهم تبارزوا يوم بدر رواه البخاري وأخرجه أبو داود مطولا ọwọ́ alátọ́dọ̀ afáwọ̀ Ali radiyallahu anhu. ìgbé annahum tabarazu yawma Badr wọ́n ní ní ọjọ́ Badr wọ́n ta wọ́n ta pẹ́rẹ́ títa àwọn fi gbàgbàgà pẹ̀lú àwọn tó ń jẹ́ aláìgbàgbọ́ ìtapẹ̀rẹ̀ ìfigbàgbàgà òun náà ní pé ẹnìkan nínú alẹ́ bọ̀ nínú aláìgbàgbọ́ yọ̀ bọ̀ tàbá yẹn ẹnìkan nínú mùsùlùmí yọ̀ bọ̀ tàbá yẹn wọ́n kọ̀kọ́ wọ́n kọ̀ wọ́n sì di ogun yẹ wò wá ọba ti fẹ́ jà yìí o ẹ máa wo wọn jà wọn jọ fi jà wọn fi gbàgà tí wọn fi ẹtọ́ bá para wọn wọn kọ́kọ́ rí kété pé àwọn kan jálù wọn lójijì rárá talẹtọ talẹtọ gbójú nu yín èmi àlẹ ọmọ àbí tọ́líbì ni mo dó yìí mo fẹ́ bá ẹni tó bá gbójú nu yín mo bá gbégbá gbága ní ìsìn kọ́kọ́ ta mo sọ pé èrè àlè mọ́tàn rẹ o èmi lágbájá bẹ́ẹ̀ tòsí o tọwọ́ mi báyìí pa ọ́ ọ́. Ah ọ̀run ni o mo wá fẹ́ rí bó ti fẹ́ ràn mí lọ wáyé aha tọ́ba jẹ́ pé lórí ẹ̀sìn wọ́n jọ wà wọ́n jọ wà bẹ́ẹ̀ ká pé lórí ilẹ̀ bá ní wọ́n jọ wà bẹ́ẹ̀ sì jẹ́ pé nìkan lóhùn fẹ́ wà nílẹ̀ ẹ̀dẹ́nìkan wà ní àníkọ́ ti fi gbagbaga àyùkú ọmọ wò wọ́n báyìí mubaaro daniel kájọ tapẹrẹ síra wa ẹ káfàgbà hàn rẹ ní lógun kó tó di pé gbogbo olùpọ̀ kásìdì ogun fáwọn èèyàn. wọ́n láwọn ti bẹ́ẹ̀ lọ́jọ́ ogun bá dé Imam al-Bukhari ni wọ́n gbé hadith náà jáde. bákan náà wa akhrajahu Abu Dawud mutawwala àmọ́ Abu Dawud ìgbà táwọn gbé hadith yẹn jáde wọ́n gbé jáde ní kíkún rẹ̀ bó ti gùn tó àwọn ti gbé jáde. wa fil maghazi min al-Bukhari nínú àwọn àkọsílẹ̀ ti sọ nípa ọ̀rọ̀ ogun nínú Sahih látọ̀dọ̀ àfọwọ́ àyè rọ́bì ọlọ́wọ́ àyè anáhù kọ́ ọ̀sọ́ báyìí pé ana awwalu man yẹjọ sóòlì lókoso mati yọ malkiyama ọ̀la kọ́yì wọ́fíhìm ọ̀nzílẹ̀ hàdáni xọ́sùmánì xọ́sọ́mù fi rọ́bìhìm. ó ní èmi ńlá kọ́kọ́ ẹni tí ó kọ́kọ́ wúlẹ̀ lórí orúnkún rẹ̀ fún ìjà tako pẹ̀lú àwọn kèfèrí níjọ́ níwájú ọlọ́wọ́n bá tó bá níjọ́ gbèdé èmi máa kọ́kọ́ jà tako yín níwájú ọlọ́wọ́n tó bá níjọ́ gbèdé fẹ́ẹ́ tó wọn tó bá yìí pé nítorí wọn lọ́wọ́n bá ilé fi ọlá ti sọ àyà kalẹ̀ pé hadhani qasmani iqtasamu fi rabbihim àwọn oníjà méjì lélẹ́yìí o wọ́n jà nípa ẹlẹ́dàá wọn suratul hajj àyà náà ìfínkà lọ́wọ́ kọ́lẹ̀ fún mọ̀lẹ́bínà bàbá ọ̀rọ̀ fi bàdé wọ́n láwọn wọ̀nyẹn làwọn tó ti fi wọ́n ta gbẹ́rẹ́ síta pẹ̀lú àwọn kan nínú àkèfèrí lọ́jọ́ ogun bàdé. afọwọ́ hamza ali àti ọ̀rọ̀bẹ́yìdá tọ́mọ alihari rọ́bì aláwọ̀ àyìnkùn wájú àyìn. àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n bọ́ síta. èmi hamza rè èmi ali rè o èmi ọ̀rọ̀bẹ́yìdá tọ́mọ alihari rè é kọlá wọn bọ síta níkọ igun ikọ̀ igun àwọn wo ni ẹ mùsùlùmí. ṣẹ́yìnbà ọmọ rọ̀bíyà òun náà bọ́ta ọ̀túnbà ọmọ rọ̀bíyà lẹ́yìn báyìí lẹ́gbọ́n sàbúrò òun náà bọ́ta wọléwàlé gbọ́dọ̀ ọ̀túnbà òun náà tún lẹ́yìn báyìí wọn kó síta ó di mẹ́ta mẹ́ta. وتفصيله ما ذكره ابن إسحاق àlàyé bí wọ́n ti tapẹrẹ síra ara wọn òun náà ni bí ibn Ishaq ó ti ti àlàyé rẹ̀ pé anahu baraza Ubaydatu bi Utbata Ubayda òun ló ń kojú Utba. wa Hamza wa Hamza tó lè ṣe ibà hamza wọn kojú kí ni o ṣẹyìnbá wà aliyi liliwali àyàfà wà ali àwọn dojú kọ wali ọmọ ọtúbà náà ti múra wọn ní ẹyọ kọ̀ọ̀kan. wà ìjà musa bọ́nà ọkùbà nínú ti ètò musa ọmọ ọkùbà oní fàkọ́tàlà àlíyùn wà hamzatu máa ń bá àròzà àhùmá. ali àti àbáwá hamza ọlọ́ba ni yọnu sí wọn o àwọn méjèèjì wọn pa ẹni tí wọn jọ kojú wọn pa fífín okuta ni oku ọbẹ̀yà tọ́ wọ́n sálẹ̀ fún ọbẹ̀yà wọ́n máa ń bá àwọn sáfó ní tọ́lùbàtẹ́ yìí ọ̀wẹ́ ìdá àtẹ̀tí wọn jọ gbàgbága wọ́n ti ṣe para wọn pẹ̀lú lílu ìdá méjì fọwọ́kọ̀ àti dọ́rùbàtà fi rọ́kọ̀bàtà ọ̀bẹ ìdá sísá ìdá kan ọba ọ̀bẹ ìdá ní orúnkún màmá sami nìyà látara rẹ̀ náà ló ti padà kó ṣùgbọ́n kéèké lẹ́sẹ̀kẹsẹ̀ ló bẹ́ẹ̀ lámà ọjà òbí sọ̀pọ̀rọ̀ gba àwọn díẹ̀ yìí fún pé sọ̀pọ̀rọ̀ bẹ́ẹ̀ ló kó sí. lẹ́yìn lẹ́yìn wọ́n máa la aliyu wa hamza afáwa ali àti afáwa hamza àwọn méjèèjì wọ́n bá fi yẹn pé wọ́n yẹra wọ́n yẹra lọ sí àìlẹ́àmàmbá ọ̀rọ̀zà ọ̀bẹ́ẹ̀dá fẹ́ni tọ́ba ọ̀bẹ́ẹ̀dá tagbẹ́rẹ́ títa wọ́n àhànà ọ̀hún àìlẹ́àkọ́kílẹ̀ wọ́n bá nà lọ lórí pípa tó lẹ́yìn ìgbà yẹn ni ogun tẹ̀sẹ̀ wa máa ń di pé yóò rò pọ̀ ẹ̀ńtọ́ bá jẹ́ aláṣẹ ogun lọ́sẹ̀ apàtẹ ọ̀sẹ̀ apàtẹ bóun bá ti ń fẹ́ káwọn ọmọ rẹ̀ ó ti jà ó lè ti tẹ̀sẹ̀ àwọn ọmọ rẹ̀ lórí kìrìtì tó tó bá sọ wọ́ọ́lẹ̀ fáwọn kan bọ́yọ̀ pàní ọmọ jáde ibi táwọn ti ń gbé dàbọ̀ ó ti rí i pé yóò ti fún wọn sáì pé tóun bá ti sọwọ́ báyìí ọlọ́fà ni kò tẹ́kí ni o kọ́ta tóun bá ti dé báyìí onídàá ni kó ṣe ni kó gbé ìdá tó ń bá ṣe báyìí ọlọ́kọ̀ ni kó máa ju ọkọ rẹ̀ ìgbà ni gbogbo ẹ̀ wà ṣe kí ni olórúkọ wà والحديث دليل على جواز المبارزة حديث ń tọ́ka lórí ibi ọ̀tọ̀ èèyàn lè kọ́kọ́ dánra wò fi gbàgbàgà pẹ̀lú ẹni wa ila dhalika dhahaba al-jumhur ibi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ olùmọ̀ bíbá ni wọ́n lọ. wa dhahaba al-Hasan al-Basri ila adami jawaziha àfàwọn al-Hasan al-Basri àwọn lọ síbi pé kò tún tọ́ wa sharata al-Awza'i wa Thawri wa Ahmad wa Ishaq ibn al-Amir àwọn tí a ta yìí al-Awza'i. الإمام lawzai alimami sawri àti ahmed àti ishaq tọ́lọ̀ bá wa kẹ́ gbogbo wọn. àwọn sọ ike tí ọba tiẹ̀ wáyé pẹ̀lú yọ̀ǹda àtẹlọ́dọ̀ ẹni tó jẹ́ aláṣẹ ogun ni. ìrìn aláṣẹ fún wa ní fún wa ní yọ̀ǹda káti ẹ̀ bá kan fi gbàgbàgà kí wọ́n mọ tí wọ́n tó kí wọ́n mọ tí wọ́n wọ̀n kí wọ́n tiẹ̀ mọ́ bá a ti rí yé wọ́n tọ́ wa wo. Ah, járe táàbì panú nu wọn ètò pé ọjẹ tó bá gbà yọ̀ǹda lọ́dọ̀ aláṣẹ ogun tálàtì ogun bá fi yọ̀ǹda lẹ̀ fún wọn ní ìgbà yẹn ọ̀tọ̀ kàmá fi hàn kékeré wa yà gẹ́gẹ́ bó ti wà nínú ẹgbàá wáyé tàfẹ́ kéyìí. وعن أبي أيوب رضي الله عنه قال إنما أنزلت هذه الآية فينا معشر الأنصار يعني قوله تعالى ولا تلقوا بأيديكم إلى التهلكة سورة البقرة قاله ردا على من أنكر من حمل على صف الروم حتى دخل فيهم رواه الثلاثة وصححه الترمذي وابن حبان والحاكم أولا تيودو أبو أيوب ولهم بني يونس أبو أيوب الأنصاري بقوانا لما أبو أيوب الأنصاري رضي الله عنه إلى قدما قالوا irú ọlá wo lòun ní láàrin gbogbo mùsùlùmí Abu Ayyub al-Ansari kí ni tọ́lọ́ tó fi kẹ́hùn yàtọ̀ sí tó fi kẹ́hùn mùsùlùmí yòókù nàám òun lọ́gbà anábì sọ̀sọ́lọ̀ lálejò ilé rẹ̀ lànàbì dé tẹ̀rí kọ́lá ńlá ni bí táwọn yẹn ti ń bù ú ọ̀dọ̀ mi ni ó sọ̀kalẹ̀ sí ọ̀dọ̀ mi ni ó sọ̀kalẹ̀ sí anábì ni ẹ sábìrà fún mi lẹ̀ dàrú ha fa iná ha máa mú rọ ọlọ́run ti pa láṣẹ ibi tí a bá dé ibi tí a bá dúró sí ọlọ́run ti pa láṣẹ yóò dùn bẹ́ẹ̀ òun kálukú ló fẹ́ fa ìjánu pé káàbọ̀ rí ojú dé ọlọ́run àti ilẹ̀ o tó Abu Ayyuba kọ́lọ́ nǹkan bá wa kí wọn àti olùgbà sàhábà ní àpapọ̀. wọ́n sọ báyìí pé innama unzila fi hadhihi al-ayati fina ma'shara al-ansar àwa ansar olùlọ́wọ́n bá ilé kí aláǹtọ́ ayá ìkalẹ̀ fún ọ. gbólóhùn ọlọ́wọ́n bá tọ́lọ́ sọ pé wa anfiqu fi sabilillah ẹ máa ná dúkìá ń tójú ọ̀nà ọlọ́run wala tulqu bi aydikum ila tahluka ẹ má fọwọ́ ara yín fa ìparun fúnra ara yín o ìtẹ́ bá rí pé sòrò ní sẹ́rí pé wàhálà ni ẹ má fa wọlé fúnra ara yín àní ọ̀pọ̀lọpọ̀ olówó ní fowó ẹ̀rá kú tí ẹ bá ti rí pé fitna ni ìparun ní bẹ́ẹ̀ tó sì ń fojú hàn tọ́jà náà ni pé kí mùsùlùmí ọmọ fọwọ́ rẹ̀ pàpà tọ́ba jẹ́ owó ni èèyàn ṣọ́ra fún tọ́ba jẹ́ dúkìá ní iná ni èèyàn ṣọ́ra fún ọ̀pọ̀lọpọ̀ wa lọ́jọ́ igbe yìí ti pa ọ̀ka ẹlòmíì ọ̀lọ́dà gbalẹ̀ nítorí mọ̀ kó ṣe é ti kọjá ìparun fóun ni ìyẹn lọ sọ́ra fún gbogbo orú àwọn ìṣẹ̀sí wọ̀nyí gbogbo tí ipa tí ìparun bá ti wà ń bẹ́ẹ̀ kí mùsùlùmí ọmọ ti àtọ̀ ọ̀fà rẹ̀ àfọ àwọn abúlé yìí wọlé ńsọ́ọ̀rì rọ́bì ọlọ́run àjò wọn láwà láyà ìsọ̀kalẹ̀ fún ọ̀là aláàmọ̀ni hamala aláàkọ́fẹ́ rome fẹ́ni tó ṣe pé gbé nǹkan àjà ó gbé wọnú àárín àwọn sábà àwọn rome lọ àti àdàkọ́lá fi tó fi wà ní wọn orí fáwọn rome ni ìbọn ni wọ́n àbí rome àti mùsùlùmí tọ́ sáàmù wọn wá wọbẹ̀ ló gbé nǹkan àjà lọ lóun nìkan lọ ẹ̀wọ̀n pé sípẹ́ nìkan ọ̀bá ká téèyàn mélòó kan bá ti gbà mú ọ̀rọ̀ ti bù sí i lọ́wọ́ òsàlàdà ọ̀sọ̀ háhàhó tìrìmìlì ìmáàmù tìrìmìlì sọ pé fàṣẹ. yẹn ni pé wọn náà rí i pé lápẹ̀rẹ̀ wàhálà ń ṣẹlẹ̀ dé kan ó sì mọ̀ pé tọ́ ọba wọ tọ́ ọba lọ́wọ́ fẹ́ wọnú wàhálà yẹn ó sì sì yẹn lè bá lọ wọ́n sọ pé kí ni ó tiẹ̀ ṣẹlẹ̀ kí ni ó tiẹ̀ ṣẹlẹ̀ má fọwọ́ ara rẹ̀ fa ìparun fún rẹ o afọwọ́ ara rẹ wọ́n fi pa ìparun fún ara rẹ orí ogun lẹ́gbẹ̀ẹ́ kejì tí wọ́n kọ́ ìwọ nìkan wá ní wọ́n lọ. ẹ̀gbẹ́rún ẹ̀sìn tẹ̀lẹ̀ sí wa àbí bẹ́ẹ̀ kọ́ ni. tòótọ́ ọba ti rí pé àwọn eléyìí wọ́n ti mú gbó wọ́n ti mu tí wọ́n sì kó nǹkan dàda tí wọ́n bá ń bọ̀ wá tó sì mọ̀ pé ọ̀tá ni wọ́n jẹ́ fún ọ náà tẹ́lẹ̀ tí wọ́n náà ti mọ̀ láàyè sọ̀nù rẹ kó tẹ́kínní o ọmọ bọ́nà bòmí lọ́ọ́ tiẹ̀ ibi tó lérò pọ̀ ńlọ́kọ́ ọmọ gbàgbẹ́ lọ torí sùúrù tó ọ̀fẹ́ ti ń pa pé kó yẹ́yìn padà wọn tí fún alábàtẹ̀lẹ̀ tán òṣèṣì tẹ́mi ìrẹ̀ ọ̀bá lọ sí i ó sì àìmọye sùúrù yẹn kò sì ní í dábò ṣe wà tẹ́lẹ̀. tọ́ba ti rí báwọn èèyàn pọ̀ níbi tí fìtínà ti ń tẹ̀lẹ̀ wọ́n lọ ọ̀run rí máa o ọ̀run rí máa o lẹ́yìn náà ni ìgbà tí fìtínà bá ń tẹ̀lẹ̀ nípa náà fọ́n su èèyàn gbọ́dọ̀ máa ṣègbójúgbóyà yìí pé ẹ ẹ jáǹtó bẹ́ẹ̀ ẹjá tó bẹ́ẹ̀ ìyẹn náà ṣẹlẹ̀ sí wa o ìyẹn náà ṣẹlẹ̀ tó lápẹ̀rẹ̀ ní fèfèsé náà ṣẹlẹ̀ ọ̀rọ̀ á ti di bọ́ọ̀lù ọ̀yàgò mi lọ́nà ọ̀rọ̀ ti di sọlọ́pọ̀ ti gbáka o tó ẹgbẹ́ nìkan kọ́kọ́ lọ nínú àwọn tó ti pé wọ́n lè sọ fún àwọn afurasí pé òun fẹ́ lọ bí ilé ẹjọ́ kí ló ṣẹlẹ̀ ọbẹ̀ ìdí sísan kí ni wọ́n dé wọ́n wá díẹ̀ díẹ̀ òun pé bọ̀ díẹ̀ díẹ̀ wọn ni ẹmu sọmọ ẹmu tì mọ́lé tẹ́lẹ̀ mi ní abá tó fi ẹ̀dá fún àwọn ọ̀rọ̀ báyìí báyìí làwọn béèrè níbo lẹ́yìn wà bẹ́ẹ̀ ó ní kó àwọn kiri ni ẹmu ọ̀dà tì mọ́lé. mùsùlùmí máa ń jẹ́ ọlọ́gbọ́n ni o ó sì máa ń jẹ́ olóye ibi tó bá yẹ kéèyàn yẹra lásìkò tó yẹ kéèyàn yẹra kéèyàn yẹra mẹ́rin. tó yẹ pé ó yẹ kó wà lásìkò tó yẹ kó wà bẹ́ẹ̀ wà bẹ́ẹ̀ ní ebi ìsúnmọ́ pé mùsùlùmí yẹn pé bọ́yọ̀ lẹ̀ ni o tàbí bọ́yọ̀ ojú ni. torí ìgbà míì téèyàn bá yẹra ó sì ti kọ́jọ́ báyìí yẹra yẹn ó lè dán ìwú tí ó tóbi lẹ̀ fáwọn yìí. ìgbà tọrọ eléegun ṣẹlẹ̀ tó ti pẹ́ ni tọ́ bá lọ bá lọ wọ́n sì gbérú mọ̀ pé wọ́n lọ páńdé ni o wọ́n sì gbàtàwọ̀ ni o. wọ́n á ní wọ́n béèrè gbogbo àwọn àfa. ìgbà tí yíṣù tó sì ṣẹlẹ̀ àwa ti gbọ́ gbígbọ́ tá a gbọ́ báyìí ó ń kálukú di di ẹni ọlọ́run ó ṣe kí ni òdìlé. Ah tẹ́rí tí wọ́n máa tájẹ́tì ni àwọn tí wọ́n jẹ́ olórí àwọn àyè kan ni wọ́n máa tájẹ́tì torí tí wọ́n bẹ ti mú olórí kan mọ́lẹ̀ àwọn ọmọ ọ̀yà máa jà pa lásán ni torí tọ́rọ̀ bá dàrú tẹ́lẹ̀ àwọn olórí tí wọ́n lọ bá ní pé bóde á ti ṣe wọ́n ti mú wọn mọ́lẹ̀ tí ọba tó wá ní jẹ́ pé wọ́n jà pa lásán wọ́n wà á tún sí ìwà hù wọ́n sí inú bí débi pé ní tí ọba tiẹ̀ fi pé àwọn tọ̀hún jáde náà tàbí pé wọ́n fi wọ́n lẹ̀ ah nǹkan tún ti bàjẹ́ jù bẹ́ẹ̀ lọ. àtọ̀ ní ọlọ́kọ̀ọ́yọ̀ mi báyìí ok ó ti ṣẹlẹ̀ kò sí wàhálà. lágbájá ń bọ̀ lọ́wọ́ kó ń bẹ̀ yẹn tàmọ̀dún ń bọ̀ lọ́wọ́ kó ń bẹ̀ yẹn. kálukú wa kó òpè sáàbì tọ́hìr múlẹ̀ wà wọ́n ní skul ah! kíákíákíá ní ìsìn ẹ̀sìn àpẹ̀yẹ́kẹ́ ah, wà ń skul lásìkò yìí. ẹ bọ́ta ẹ bọ́ta ẹ bọ́ta ẹ bọ́ta ẹ sì mọ̀ pé já gan ah wọ́n smart gidi ni o ustaasi ee àjọ pàdé ni ibi tá a ti ń lọ jẹ́jẹ́ wa ẹ̀mí o òun pé ẹ̀mí àbá aláàjì ìmúlẹ̀wà èmi ò sí ní skul báyìí ìmúlẹ̀wà mo jáde fọ́rọ̀ sọ̀rọ̀ lọ́wọ́ ti lálejò. àwọn mọ̀pọ̀ wà ní sukù kó tó ń ra mínírààsì fún wọn ẹ dákun ọ̀gá sukù bóòlù yẹn ṣe máa ń tutù délẹ́gùn yẹn náà inú sukù wọn á mú odidi olùkọ́ kan lábẹ́ rẹ̀ ajitọ yìí ni kó jókòó wọn jókòó mọ̀ ń bọ̀. ọlọ́run ṣàánú fún wa o èèyàn gbọ́dọ̀ fọ́ ara ẹ̀ o èèyàn gbọ́dọ̀ fọ́ ara yẹn fàparun ṣẹ̀pẹ́ for security purpose ló jẹ́ ká tó. téèyàn bẹ lọ jẹ́ pé àánú ọlọ́run bẹ pẹ̀lú èèyàn nǹkan tó pọ̀ ní ewu tó pọ̀ ní ìbáṣẹ̀lẹ̀ two thousand and sixteen yẹn. wọ́n ti gbéjà a wà ní ten mile central mosque láti kírun fókọ́sìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀yà ẹ̀tún jáde lẹ́yọ̀ kọ̀ọ̀kan àtúngbèjálẹ̀ ọkọ̀ kan níbi ẹ̀rọ nítàlẹ́ lọ nítòsí máàdì àti ọ̀nà sábà yìí ah ọ̀sán àti òsì ọ̀sán ah, àwa wo ẹnìkan bíi ni àwa wo nǹkan bíi báyìí ni. ẹ ọyẹ ìyẹn máa lọ sọ́nà dọ́bù méjọ. gbogbo ibi tí o ti ní ma tí wọ́n bẹ ti rí i pé yẹn wà ní gúrùpù báyìí. ìwò yóò ti tètè máa ṣẹlẹ̀ sáwọn èèyàn lákà àwọn èèyàn ti máa jí pépé ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìfura. gbèsè náà dọ́bù méjọ ya ẹ fodò fodò sókè so àwọn àlẹ ẹnìkan bẹ ní ti uncompleted building à ń ṣe gbàǹsà o ńgbà táwọn kan ti bẹ̀rẹ̀ pínpín tó ẹ̀lẹ́ àfa o tí ò sí nǹkan kan kò sí nǹkan kan dé òkè odò ni à ń retí àwọn tá a jọ ń lọ ni àtúngbé báyìí báyìí ó dẹ̀yìn camp àbẹ́ẹ̀rí báyìí nẹ́tíwọ́ọ̀kì gidi àfẹ́ kí wọ́n tí wọ́n bẹ ti ń yàn papọ̀ ìkànnì ọmọ yẹn á ń pè pé ńbọ̀lẹ́wà ẹ máa bọ̀ ọ́ náà ẹ já lọ sí station. Ah, ó jẹ ìwójó nìyẹn nígbà ènìyàn débẹ̀ wọ́n mú mọ́lẹ̀ à ń pe nọ́mbà nọ́mbà ọlọ́mọ tẹ̀rí báyìí nígbà tá a pe akíní bàbá ìmáàmù ní ah, ẹ̀gbọ́n èèyàn wọn kàlùkọ́ wá bí kan gbà lọ́wọ́ kódà ibi tó dé tí màmú gan bá débẹ̀ ọ̀rọ̀ ọ̀fọ̀ yọ̀ọ̀fẹ̀ bá nǹkan mi yọ̀ tó fi dórí gbọ́n sọ fún àwọn mọ̀tẹ́ ẹ̀sìn márùn yẹn kankan wá subhanallah wọ́n ti mú lágbàáyà mọ́lẹ̀ o ok ẹ̀dọ́ ní akálọ̀ tó lójó níyìn lórí báyìí ṣùgbọ́n lè yẹkùtì Allahu amúrán káàní ọmọ fúnra ìlà nítorí kọ́lọ́ òfin mú ìṣesí kan tó fẹ́ kọ́ sẹlẹ̀sẹ̀ lọ́lọ́ fi ní kórì bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ ká lọ́mọ yìí pé kí gbogbo wọn wá kóra wa lọ lẹ́ẹ̀kan náà sí kún lẹ́ẹ̀kan náà báyìí ọ̀rọ̀ tán ah. Tani ni mú àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọmọ ìyá yìí pé ẹ ṣe sùúrù ọlọ́run mọ́jọ jẹ́ pé wọ́n tún sọ pé wọ́n sun station ní tí mùsùlùmí ọba wọn ṣerú ẹ̀ rí ṣùgbọ́n nígbà rata pé àwọn afáwa ń bo wọn lọ àwọn èèyàn sì takú sí mọ́sálásí ni pé kò síbi kankan táwọn lọ àwọn ọmọ ibi táwọn afá àwọn wà ọ̀tẹ̀lẹ̀ táwọn bá rí wọn lójú korojú báyìí làwọn ó tó kú ní wọn aráwọn àgbàlagbà ṣẹ́ka jára aráwọn agbọ́n àtọ̀ wọn àwọn náà wá wá síbẹ̀ lálẹ́ ṣerí bó ṣerí bó ṣerí ni tó ń kálukú yẹn gbalé lọ kálukú gbalé lọ àwọn kálukú wa náà tún gbalé lọ mo rò kóyé kálukú gbalé lọ ẹnìkan ní sáàtì mo lẹ́sùn mo ní akílódé ah, ń bò mọ́ ọmọ ń sùn tẹ́lẹ̀ èwo làbúrò ọmọ fún ọ pé mo dáràn ni ibi tá a máa ń sùn tẹ́lẹ̀ náà ni òun kálukú sì lọ sùn bíi tí sì máa ń sùn bó ṣe rí nìyẹn o bó ṣe rí nìyẹn kọ́ lọ́nkọ́ dáńkọ́ sànù fún wa lódìdí ọ̀dọ̀ wa bíbá ní gáràjì fẹ̀rẹ̀mbẹ̀ ni tí wàhálà ṣẹlẹ̀ ìpè wọn ni wọ́n wọ́ ọmọ àwọn ọmọ àwọn ọ̀rọ̀ ọmọ kí wọ́n bá nílé bàbá olúwa ní sọlá àwọn ti rí nǹkan kan làwọn yẹn bá sá wàhálà yẹn sá ṣẹlẹ̀ nígbà tó ṣẹlẹ̀ bàbá sá lọ ní ìsọkún wọn bọ ọmọ nílé wọn o mo ní wọn sọ wípé ni o ha so àwọn yẹn sá wọ́n sá lọ wọ́n á lọ gbára ta kìnnìkìnnì kan pé kìnnì bóun ni ah, àwọn ọ̀bọ máa ń bẹ̀ wọ́n lọ́wọ́ lọ́ máa ń sáárín ìbọ̀ látọ̀nà bẹ̀ tó ó sì jọ gátí ọ̀jọ̀ gàtí wọ́n bá púlọ̀sì fún ara wọn tọ̀ nígbà tí ọ̀ sá púpọ̀ ni wọ́n lọ wọ́n bá kó àwọn táwọn ìdè pẹ̀lú mazda làwọn mọ̀bò pẹ̀lú eré burúkú nílẹ̀ lẹ̀ wọ́n bá bọ́ọ̀lẹ̀ báyìí kẹ́rọ̀dá ẹ̀rọ wọn tó ṣẹlẹ̀ wọ́n ti lọ fún àwọn kan jọ wọ́n kó àwọn bíi tẹlifíṣàn lòkù jọ gbogbo ẹ̀ wọ́n wá sáná sí wọ́n ní àwọn tó wálé àwọn wọ́n àwọn owó mọ́ wọ́n ṣe gbogbo ẹ̀ kàkà bẹ́ẹ̀ yẹn wọ́n wá ń àwọn èèyàn. ní hàn ní ẹ tó sunnu mọ́tò wọn di wọ́n mu sínú mọ́tò ní gáràjì. obìnrin ló fi sẹ́yìn lọ ìró túbà yìí ń lọ dé nẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ah ẹni ọlọ́run yọ ó dilé ni ọkùnrin kan ṣe kòkó ní nítòsí ibẹ̀ ọ̀sẹ̀sẹ̀ dé náà ni wọ́n níbi àìmọ́ ọmọ ẹsẹ̀ ni ìmí ìtún dé báyìí ah ó gbèjà kòkó ni stop i will shoot you i will shoot uh, shoot ó gbèjà ni wẹ́dà ti bẹ adéwágà ní wọ́n pè é ó ti gbé yá. níta wá tí mo wá fẹ́ lò bẹ́ẹ̀ ni pé ń bọ̀ wá di bí ọjọ́ mélòó kan kọ̀ńténà mi náà ni wọ́n wá ń bá mi gbé kọ̀ńténà sókè afẹ́ afẹ́ gbé àwọn irin sí lábẹ́ bẹ́ẹ̀ nìkan ṣe dé lálásùmọ̀ mi ẹni ẹ wá wọṣọ black ọkùnrin táwọn yìí ń bá ń gbọ̀n báyìí ẹni tí ń bá mi ti tẹ́ ìyẹn àbẹ̀rẹ̀gẹ́ nìta yìí ń bá ń ẹni tó wà ní wá ní pé ẹ kí ló dé kẹsà máa ń mímí gangan lọ ọwọ́ à ń rìpọ́tù ọ̀rọ̀ yẹn fún ẹni ẹgbẹ́ à èyí tó ṣẹlẹ̀ lẹ́nu lọ́wọ́ yìí ṣe rí igi máńgò tẹ̀ ń wò lọ́ọ̀kan o ibẹ̀ lásà lọ níjọ́ kejìlá tó mọ̀ péré twenty five twenty five thousand lásà lẹ́yìn ìyá ó ní láti tí kì í sí igi máńgò tẹ̀ ń wò tó sí tá a lọ àti ní twenty five thousand làwọn sáwọn lẹ́yìn ìgbà tí wọ́n tún ṣe kíní o wọ́n tún jìyà. sọkẹ́ nìkan wá sọ pé ẹ̀hán ọ̀ ṣé mo mẹ́ nìkan ni ṣé mo ṣe kinní kan ni tí wọ́n bí he ṣe mọ̀ pé òun lọ ó fìyà jẹrẹ nìyẹn òfin ẹ̀sìn ọlọ́run fẹ́ ká ṣe kí ni o ká fọwọ́ fa ìparun fúnra ara wa tá a bá mọ̀ pé parun bẹ́ẹ̀mì kan ń ṣe ni mùsùlùmí ọ̀ṣọ́ra ó sì mọ̀ pé wọ́n bẹ́ẹ̀mì kan ó lé àwọn ọ̀tá lélẹ́yìí tí èyí bá ṣe pá mọ̀ dájú tó borí dáadáa ń bẹ fún ọ nípa ìkápá wọn ó ṣe pẹ̀lẹ́ o. ó sì rò lẹ́ẹ̀mẹ́wàá dáadáa kó o tó pọ́ ó kan lọ́pọ̀lọpọ̀ lẹ́gbẹ̀ẹ́ fún rẹ̀ ara ẹ̀ fàparun fúnra ara rẹ̀ ẹ dákun ẹ jẹ́ ká ká mọ̀ yí pé ìparun ọlọ́run ọ̀fẹ́ kọ́ ṣẹlẹ̀ sí wa aláàánú fún wa hadithi yìí afáwa ibùn Hibban ni wọ́n gbà wá àti bákan náà àwọn tá a sọ ìwọ́n jáde láti nù hadithi ọwọ́ alábìyà hadithi abdam ọmọ yazid abi imran baba imran kọ́lá tó wáyé pé kúnnà bíi kìsọ̀ntìníyà kọ̀sọ̀ntìn làwà ní ijó kìnìún àná fàkọ́rọ̀jà sọ́fún azim mina rome àwọn sáfù tó tóbi èrò tó pọ̀ jáde kù sí wa wọ́n jáde nínú rome fàhámàlà rọ́jùlù mina mùsùlùmí ala sọ́fì rome hata hasọ́lá fihim arákùnrin kan nínú àwọn mùsùlùmí lọ́ba bọ́ síta lọ́ba lọ́ba lọ́ba ń sáré lọ sáàrin àwọn sáfù àwọn róòmù yẹn hata hasọ́lá fihim títí tó fi dé ọ̀dọ̀ wọn tó ń bá ọjà àmọ̀kùnrin ọ̀sán hanna subhanallah lẹ́yìn náà lọ́ba yẹ̀yìn padà ọba sẹ́rí padà mukubilan lẹ́nu tó dojúkọ àwọn èèyàn rẹ̀ padà làwọn yẹn bá kígbe pé subhanallah mímọ́ fún ọlọ́run alqa biyadihi ila tahluka ó ti lọ́ fọwọ́ ara rẹ̀ pàpàrọ̀ o ti gbé gbọlọgbọlọ wálé o faqala abu ayyub abu ayyub wà sọ̀rọ̀ pé ayyuhan nas ẹ̀yìn yàn innakum tu'awwiluna hadhihi al-aya ẹ̀yin o ńṣe ni ẹ máa ń tú àyà yìí ní ìtumọ̀ mi àlà hàdà tàwé lórí ìtumọ̀ yìí wọ iná máa nàzàlá ti hàdì fi àyà tó fi iná máa ṣàrà àzọ ṣùgbọ́n àwọn àzọ òun náà ni àyà ti fi lọ́sọ̀ kalẹ̀ fún iná lámà àzàláhù dínàhù wọ̀kẹ́tọ̀rọ̀ náà ti rúhù dáadájú àwa nígbà tí ọlọ́run ọba ìlú kí ọlá tó gbé ìfẹ́ ẹ̀sìn rẹ̀ táwọn tí wọ́n ti di alárànṣẹ́ ẹ̀sìn tí wọ́n pọ̀. kúlìnà àbẹ́yìn náà ṣe rọ̀n lọ́ba sọ báyìí láàrin ara wa ní jẹ́jẹ́ pé iná amúhálànà ọ̀nìbọ̀n àwọn dúkìá wa ti nù. fàlọ́ àná kùmnà fíhà wà síláhìnà máa bọ́ àmì níhà. tọ́ba adúró tó wà adúró tó dúkìá wa ni nǹkan kan àti mójútó dáadáa nǹkan kan kò ní nùnú rẹ̀ fa anzala Allahu ta'ala hadhihi al-aya lọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlọ́ba sọ àyà yìí kalẹ̀ pé ọba sọ àyà yìí kalẹ̀ fakanat at-tahlukatu ìparun yẹn oni al-iqamatu allati aradna ìta gbèrò pé tá a bá tó tó dúkìá wa ni dúkìá yìí ti parun ńlọ́lọ́wọ́n ọba sọ pé ẹ má sẹ̀rí ara yín lọ́ọ́ bá parun o ẹ má torí dúkìá kan kẹsì kí ni o kẹsàn pé yẹn fẹ́ sọ dúkìá ìparun ṣe kíni o ní tùwádé tọ sábà gbọ́ eléyìí pẹ̀lú bó ṣe rí a mọ̀ pé hadith mi ń bẹ o táwa náà ti máa lérò ìfi ó ṣeé ṣe fún wọn fẹ́ forí gbára wọn pẹ̀lú hadith òun náà ni hadith ẹni tó ti pé ẹnìkan wá jálù tàbá nǹkan wá jálù nínú ilé lójijì wọn fẹ́ gba dúkìá rẹ̀ ń tipa. tẹmọ pé hadithi ń bẹ pé tọba lágbára àti kojú wọn bó ṣe kí ni o kò kojú wọn tọba bá wọn jà tọba pa wọn tọ ẹni náà ni wọn ní bá ti pa òun náà ńkọ́ òun dẹni alìsánná insha allah subhanahu wa ta'ala a rí i nígbà tí gọlẹbà tó dọ́nù èrò tó rinlẹ̀ àbá tó rinlẹ̀ tọba ti wà nínú ọkàn wípé àwọn tí ń bẹ ń tòbi tọ́ba jẹ́ wọn ò ju báyìí lọ ọdún ọba tí ń ta ọ tọ èmi máa ń wọlé ìbalẹ̀ ẹlòmíì ọlọ́run fún ní ẹ̀bùn bẹ́ẹ̀ báwọn tọ̀hún yẹn ti mú nǹkan dání yẹn bó ṣe mú nǹkan dání ojú ẹ̀gbẹ́ ni ó ti rọ àmọ́ fi wò wọ́n tí ó fi ṣe ń tọ́fẹ́ sí ọmọ bí ó ṣe kọ́ńkà àwọn èèyàn méjì lójijì bóyá lápẹẹrẹ ní ìsìn ó ti kọ́ karate ni jàpàǹdó ló ṣe kí ni ó òun náà lọ́mọ ọmọ ẹ̀sẹ̀ náà dáadáa kan ni àbí bẹ́ẹ̀ kọ́ ni ọmọ nǹkan kankan ṣe tó rí i pé pẹ̀lú bóun ti wù wọ́n àwọn èyí ọ òun máa ń ilé ìbalẹ̀ o lọ́ba tó ta fún wọn bọ́yá ń bọ̀ ṣe gbúròmílẹ̀ kan náà ọgbà ìbọn dà lọ́wọ́ wọn ọmọ orí wọn sọ̀rọ̀ àwọn gbá o ẹgbẹ́ wàhálà ti dé tọ́ba yé bẹ́ẹ̀ ni o tó sẹ́mu pé ní kí ọba yé kí ọba ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ wàhálà tọkọ ni ó ṣe kí ni o òun náà ni yọ ọ́ tòní bíbá yìí a rí pé tí Abu Ayyub al-Ansari radiyallahu ta'ala anhu fi ń fàyọ̀ ní pé ńgbà tá a lá fẹ́ takú ti dúkìá wa yìí pé tá a bá dúró ti dúkìá wa ni ìbá ti nù tá mójútó dáadáa tó ọlọ́run wa sọ pé yá ayyuhal ladhina amanu ọlọ́run ni wa anfiqu mimma razaqnakum síbẹ̀ náà ni wa anfiqu fi sabilillah ẹ máa ná owó sójú ọ̀nà ọlọ́run wala ẹ sì má sì fọwọ́ ara yín fa ìparun fúnra ara yín o wá àṣìṣe ẹ sí rere inna Allaha yuhibbul muhsinin dáadájú ọlọ́wọ́n ọba tí ọlá rẹ̀ ga jùlọ ó nífẹ̀ẹ́ sí gbogbo ẹni tí yìí bá ń ṣe rere ọlọ́wọ́n ọba sọ ayà kalẹ̀ báyìí ó lábẹ́bẹ̀ àwa ni pé eléyìí ni ìparun tọ́lọ́ ní ká sọ́ra fún wa sahha an ibn Abbas radiyallahu anhuma wa ghayrihi nahwa hadha irú ẹ̀ náà tún bẹ tó lálàáfíà látọ̀dọ̀ bí nàbàtà àtàwọn míì náà fi ta'wil al-aya qila wa fihi dalilun nípa ìtumọ̀ àyà yẹn wọ́n lè rí mẹ́mbẹ́ àlẹ́jà wa ti dukhuli al-wahid fi safi al-qital walau dhanna al-halak ìgbésọ̀ tíjà bá gbójú ẹ̀ tán tíjà lè ó lálàáfíà àkọ́tọ́ fẹ́ nìkan ṣoṣo tọ́lọ̀ ń bá ti ní akin kọ́ sáfù lọ. anẹsọ mọnàbọ ìbẹ̀rẹ̀ ni ogun Uhud nígbà tí ogun yí padà ogun yí padà táwọn èèyàn fẹ́ yín lẹ̀ òjíṣẹ́ Ọlọ́run dà òjíṣẹ́ wọn láwọn ọmọ ọ bọ́yọ̀ òjíṣẹ́ Ọlọ́run ti kú àwọn ọmọ ọ onígbèlè wa ń lọ ẹdáfẹ padà ẹ lọ kú síbi tó jíjẹ Ọlọ́run sọlọ ibi táwọn ibi bá kú sí ọyẹ kẹ ẹ kú tamuru ń jẹ kí ni o tiẹ̀ ní jẹ́ kí n lè wà lìjánà tí ìbá ti támúrù ó sọ támúrù lẹ̀ ó sì lọ wọ àárín àwọn kẹfìrí yẹn ọjà fitafitan ṣùgbọ́n wọn pa ìdá tí wọ́n bá ti ń bẹ ní ara rẹ̀ ó lé ní eighty láàrin pé ìdá ọkọ̀ àtọ́fà bọ̀ pípadà rẹ̀ náà wúlò fáwọn tó ti pé ojú ọ̀rá ti fẹ́ ṣe kí ni o tó ti fẹ́ mú tẹ́lẹ̀ pé a ah, ìyá ń rí àbómi ilé yìí ti wá ń lọ kí lèmi wá wò ó jẹ́ káàmì náà ò kí ni òun ò lè padà ní irú rẹ̀ gẹ́gẹ́ bí afọwọ́ ibn Abbas radiyallahu ta'ala anhu máa ti sọ pé ọtọ́ pé èèyàn kan ò lè wọnú sáfù lọ bẹ́ẹ̀ kódà walau zanna al-halak tọ́ba mọ̀ pé àmọ̀dájú pé á ah, tóun bá ti lọ síbẹ̀ yìí náà ọmọ sì súnmọ́ pé wọn ọmọ padà wálé ó súnmọ́ pé wọn ọmọ padà wálé tọ́ba jẹ́ ẹni tó ṣe é pé ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá tó kún ní ìgboyà àti akin àti báwo la ṣe jà ẹ̀wòrú abudu jana yẹn radiyallahu ta'ala anhu tọ́ba ìdá lọ́wọ́ anẹ́kùn sọ́lá pẹ̀lú wọ rẹ̀ tó di ogun tó a sọ fún wa pé ń rìnrìn àárín yẹn lógun ó ń rìn níwájú sáfù àwọn ọ̀tá báyìí tí ń rìn tí ń gbẹ́sẹ̀ tí ń gapá á lónìí onílòní jẹ́ yín kọ́kọ́ wojú wọn lẹ́yọ kọ̀ọ̀kan èwo ni gbọ́ kọ̀ọ̀kan nu wọn sẹ́mọ̀ pé tọ́pù tó yẹ kéèyàn ó dé kípa yòó mú yàn téèyàn wá rìn mùtàbàtìrọ̀n ó rìn láì fọkànbalẹ̀ ní rírìn àrìngapá. ṣé àmọ́ pọ́tọ́ wò pé káì ọkàn ilé ìta balẹ̀ dẹ́mdẹ́mú ni ẹ̀wọ́ ti ń wò wá ilé ìṣe ń wò yìí ọ́ yóò lè wò irú bẹ́ẹ̀ ọmọ sẹ̀sẹ̀ pé yóò jẹ́ ìkún lápá ìkún lọ́wọ́ ìgboyà fáwọn mi tó ti fún ọ fẹ́ wọ́n yìí kò ní kò ní ogun ọ̀dùtò ama ọgọ́nù lihalak ọ̀làdẹ̀rẹ̀ làfẹ́ àfọwọ́ ẹ̀mí nàhájà sọ pé ṣùgbọ́n o téèyàn bá ti màmá dájú pé parun ni ọjà sí kò lórí yẹn kò lórí ẹ̀. ìdílá yáàrí kùmàkánà dọ́nà màá hàmẹ́lá gbóná. وكأن القائل يقول إن الغالب في واحد يحمل على صف كبير أنه يظن الهلاك torí pé nígbà míì ẹsẹ yẹn kán lè wò wípé nínú ẹ̀mí rẹ̀ pé bí mo ṣe wà yìí bí mo ṣe wà yìí mo lè kọlu gbogbo àwọn ilé wọ̀nyí tán ẹgbẹ́ máa ń tẹ̀lé bẹ́ẹ̀ sẹ́nìkan bá wọ ibì kan táwọn èèyàn fẹ̀yìn lẹ̀ tọ́bi ti pa mélòó nu wọn ó gbé ah ilé oorun yẹn ni o ilé oorun yẹn ni ewúro sàbí kan tó rí torí ẹni tó ṣe pé ń pa àwọn mùsùlùmí lọ wọn dàbí pé bẹ́ẹ̀ náà ṣẹlẹ̀ wọn gbẹgbà ayé náà wà fún afáwà òsàmà náà wọn dàbí ti ń pa mùsùlùmí lọ lógun báyìí ọwọ́ abẹ́rẹ́ sí ní jà ọ ń jà láti ibi tó ti ń wẹ ní ẹbí kírísítẹ̀ mùsùlùmí lọ́sẹ̀ ọwọ́ ń jà bá ọ̀nà yẹn lọ ọ ń jà la ọ̀nà lọ ó sì pa àwọn kèfèrí lọ bẹ́ẹ̀ títí tó fi dórí ẹni tí fi àwọn mùsùlùmí lọ́sẹ̀ yẹn ọ́ sádánù lórí nǹkan ọ̀gbun rẹ̀ ní ẹgbàá kan pé nígbà tó fẹ́ tó fẹ́ gún ẹni ẹ báyìí ẹni ẹ tutọ́ sí lójú ọwọ́ akádà rẹ̀ ètò tóun bí ipá lásìkò yẹn òun ọ̀pá torí ọlọ́mọ nítorí pé òun fẹ́ pa nítorí pé tutọ́ sóun lójú yìí. àmọ́ tẹgbà wa àfa wa Usama tẹgbà àfa wa Usama ṣe kí ni o nígbà tó ń tiẹ̀ tó sọ la ilaha illallah ọ̀pá àwọn kan mọ ìjájà bẹ́ẹ̀ wọ́n pọ̀ dáadáa nínú ọ̀sán ha bàbá wọn lọ́ọ́ ìtara rẹ̀ gbogbo àwọn pé akíkanjú ọ̀nà àfàwọ̀ ọ̀mọ̀ àfàwọ̀ ayùn ọ̀gbẹ́yìn ó ti tọ́ lódodo wọ́n ń ja ogun gidi àfàwọ̀ amúrúbínú làwọn jagunjagun gidi ni wọ́n kó tiẹ̀ tó di pé gbogbo àwọn ẹ̀ńtọ́ jẹ́ Khalid bin Walid gba Islam ẹ̀ wọ́dún tẹ́ Khalid tó gba Islam. níbi tí alùpàgọ́ ọmọ aazin radiyallahu ta'ala anhu kọ́ wà tí Umaru sọ pé tọ́ ẹ̀ńtọ́ bá fẹ́ rán adarí lọ sógun kọ́ sọ́ra o pẹ̀lú ríran bàrọ́ ọmọ aazin lọ sógun kọ́mọ jẹ́ pé tọ́ bá dógun tí ọ̀bá rí èèyàn kọlù mọ́ kọ́mọ téèyàn bá wo ipa ribiri bí wọn kó nípa bí wọn ti ba Musailamatul Kazzab ogun ńlá ni ní hadiqatul maut ọgbà kú tí wọn ti fẹǹsì ara wọn báyìí tí wọn ti wà nù ilé tí wọn ju àwọn nǹkan ìjà sáwọn mùsùlùmí kò sẹ́ni tó fẹ́ sílẹ̀kùn sẹni àwọn àti sáwọn àlè sọ pé ẹ ta mí ní kànàkànà wọlé mọ̀dá lẹ́sẹ̀ ni o àwọn fúnra wọn tẹ̀mí sùn ta ní ìsìlẹ̀ fún yẹn fún yín subhanallah tòótọ́ bá jẹ́ pé ẹnìkan fúnra ara rẹ̀ ọba òfin èèyàn kan lè borí jama khalas saburu pọ̀lú ìgboyà àti ìjà akitì ọlọ́wọ́n ọba ìlẹ̀kẹ́ ọlá lọ́ba fún eléyìí òun sì lọ́pọ̀ ọ̀rọ̀ tó ti pé àwọn tí wọ́n jẹ́ àwọn jòmọ́ hóòrò òní tó ti pín wọn sọ pàápàá jùlọ tẹni yẹn bá mọ àmọ̀dájú ìdí akin ara rẹ̀ lẹ́yìn ìgbáralé ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá àti lẹ́yìn kíni o lẹ́yìn ní ìgbàgbọ́ gidi tí ọlọ́wọ́n ọba ti ọlá ga jùlọ torí kí agbára ìgbàgbọ́ ọmọ ń ṣe àwọn nǹkan yìí máa téèyàn ò lérò pọ̀ rọrùn láti ṣe torí mùsùlùmí láyò kọ́tùlù mùsùlùmí náà bẹ̀rẹ̀ àdádi wọlé rọ́dàdì mùsùlùmí èfi òǹkà ájà kí ẹsẹ pé torí nǹkan ìjà ni mùsùlùmí ti ń borí wọn ń borí bí quwwatil iman wa shiddati tawakkuli ala Allah subhanahu wa ta'ala wa shiddati raja jannati Allah subhanahu wa ta'ala ìgbàgbọ́ wọn tó dúró títí tọ́lọ̀ ìgbáralé wọn tó lágbára sọ́dọ̀ ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ìrẹ́kàn wọn fíìmù àyíndà lọ níbi tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba ìlẹ́kẹ́ wípé imma anas wa imma shahada inu ka jagu ka sɛtɛ ka kɛru lɔ sile pɛlu arɛte wa imma shahada tabi ka ti tan so tɔpɔlɔpɔ mi gan bi tɔba lɔgun bi kɔ tan so guni o bi kɔlidu ti dza to wa jɛ pe ŋdɔ ti kɔlidu ni Tọlọrọ gan sɔ pe aa. tó ṣe o ìrẹ Khalid ọmọ Walid mélòó nínú ogun tó ti wọ̀ náà tó jáde mélòó nínú àwọn ewu tó lanú rẹ̀ jáde á wọ Khalid náà ló ti wá fẹ́ kú yìí lẹ́ni tó fi mú bolẹ̀ kó tiẹ̀ jẹ́ bí ogun kan ni wọ́n pa ọ sí ẹ́ wọ́n wọ Khalid fẹ́ kú sínú ilé rẹ̀ á ọmọ ọmọ akínni wa o ọ̀ya lágbájá máa mú dàmí wa wọ́n á mú dàrẹ́ pẹ̀lú ọkọ rẹ̀ tó mọ wá rọ̀bà ọwọ́ àrọ̀ máyà báyìí ọlọ́run ti ní ìbẹ̀rẹ̀ lọ. pé àwọn akọni wọn ti kọjá lọ nínú ẹ̀sìn Salahuddin nìkan Al-Ayyubi rahimahullah ta'ala rahmatan wasi'a ẹ wo ìjẹ́ akin tiwọn náà mélòó mélòó nú àwọn ogun wọn kó ojú tọ́lọ́wọ́n ọba ìlẹ́kẹ́ láti fún wọn ní ìṣẹ́gun máa mùsùlùmí lónìí tọ́ ọlọ́run ṣàánú fún wa ní o àsọ pé ká dá fìtínà kalẹ̀ kọ́lá ń sọ o àsọ pé ká dá fìtínà kalẹ̀ gbọ́pọ̀lọpọ̀ ya lálá ti ojo ìgbà tẹ́lẹ̀ mi ò tún lè ṣe gan tí wàhálà bá tún ṣẹlẹ̀ gan yóò tún mọ sọ̀rọ̀ kọ́rọ̀ ni wàhálà wọn pọ̀ o wọ́n bùn wọn lọ́jọ́ mẹ́ta wọn náà o wọ́n jẹ́ wọn máa sọjọ́ mẹ́ta wọn o tí wọ́n ní káwọn ọmọ ṣe ti wá ní o tíyìn wo ni wọ́n pé ọmọ ṣe ṣé ńgbà sẹ́yìn ṣe fi yẹn ní kí àwọn ọmọbìnrin wọn má jáde sẹ́yìn kákó ládàáni sẹ́yìn mutí sẹ́yìn mugbó sẹ́yìn kó bàdánì kó gbọ̀ ẹ̀ka rárá. tó ń rọ gbogbo wa Islam ó pèpè síbi àlàáfíà ó sì pèpè síbi ntọ́da ó sì ń pèpè lọ síbi ká jẹ́ akin wá sì jẹ́ni tí ó ní gboyà ó sì ń wá wa ní ṣọ́ra kó o níbi ìmọ̀ lọ tán fìtínà ká wọ́n wá ní ṣọ́ra kó o níbi ìlọ́mọ dá wàhálà sílẹ̀ wọ́n wá ní ṣọ́ra kó o níbi ìlọ́mọ fọwọ́ fa ìparun wọlé torí ìparun ọ̀pọ̀lọpọ̀ ń bẹ tó ti fáwọn èèyàn wọ́n fà fún mùsùlùmí Islam wọlé lágbàáyé tẹ́fí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀tá ẹ̀sìn lẹ́yìn fẹ́ǹsì ẹ̀sìn ni wọ́n wà tí wọ́n ti ń nága pé sáwọn lè ráyè wọlé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí mi ló sílẹ̀ fún wọn. wọ́n fi àdìpé áá ah, àti inú ọgbà mùsùlùmí gbogbo orílẹ̀-èdè mùsùlùmí kún sún wàrà àti oyin báyìí. abóolẹ́ ń wá rí kíní ìgbà báyìí àbí kẹ́ ẹ kọ́kọ́ máa pa wọ́n dànù. àbí Allah subhanahu wa ta'ala fi ọlọ́run bá kó sí وسلم تسليما كثيرا very one two three أيا فوق أيا تينا wọ́n ní ṣé lóòótọ́ ni ọmọ pa bàbá rẹ̀ ní ojú ogun mọ̀ rántí ọ̀rọ̀ tọ́jọ́ mọ́ bẹ́ẹ̀ báyìí náà mọ̀ rántí ọ̀rọ̀ tó fẹ́ jọ mọ́ bẹ́ẹ̀ tọ́lọ́mbà ní kí n rántí orúkọ yẹn tàbí nǹkan kan ni màá fún ilé sí wọ́n jẹ́ ká fi kàn sí náà nọ́mbà tó. nam. lórí pé alábàágbé rẹ̀ wípé àwọn náà ní ìfowópamọ́ rẹ̀ ní ọ̀gbìn ọ̀dọ́ ní ìdá ìfowópamọ́ náírà lórí ìmọ̀ wọn kọ dáadáa yìí náà wọn bẹ̀rẹ̀ lódodo ló tẹ tó jẹ òtítọ́ àtòdodo àwọn wọ̀nyẹn ni àwọn ṣíà yẹn yóò ti tọ́ lódodo olùtayọ̀ alágídí pányáwó ni wọ́n a sì mọ̀ pé gbogbo tí wọ́n wà lórí rẹ̀ nínú gbogbo tí wọ́n láwọn fi ń sẹ̀sìn ọ̀dọ́ ẹ̀bọ kọ̀jọ́ kọ̀ọ̀kan ni torí hussein lọ́fẹ̀ẹ́ jọ pé n tó súnmọ́ jù tí wọ́n ń sìn ẹ bá wo káàmpù wọn yẹn náà ẹ rí i pé àti hussein red wọn náà wọn náà sókè ẹsìn wo bí wọ́n ti ní àwọn fọ́sẹ̀sì tó ẹ wò tí dẹ́sẹ̀ ti bá ń bọ̀ ẹ wò rọ́ọ̀dù tí wọ́n gbà kọjá ẹ wò stage tí ó ti máa tí ó ti máa sọ̀rọ̀ sẹ́yìn bá tún gbọ́ èdè haúsá rẹ̀ ti ń sọ pẹ̀lú síìsì rẹ̀ ti tún sọ ẹ tún máa gbọ́rọ̀ pé àwọn ti ń sọ pé yẹ káwọn ti pa wọn kàdánù. dáadáa lèèyàn lè sọ aburú tó ń wà nínú rẹ̀ á sọ aburú tó ń wà nínú rẹ̀ á pẹ̀lú bí wọ́n ti ń ṣe yìí o ní ìsìn odidi kọ̀mándàntì lè jáde ní báràkì èèyàn wà lẹ́yìn sí nǹkan kankan tí wọ́n yé ṣe two hundred thousand ẹ wà dúró ní títí lọ kò ní sẹ́ni kankan tí ó lè kọjá. táwọn tí wọ́n jẹ́ sójà bá bọ́lẹ̀ pé àwọn àmì bá bọ́lẹ̀ pé a ah, kí ló dé ah, ẹ̀kọ́ ẹ̀kọ́ náà yóò lè dúró nínú àwọn. àwọn náà sọ pé ń tẹ ní àwọn ni. ṣé sójà wà gbà? ti kọ̀mándáǹtì kan ti tẹ̀lé yí bẹ́ẹ̀ ó ti di pé kí kífà mi yẹn tún padà ṣẹlẹ̀ tí ó fi bí wàhálà pátápátá yìí so ẹni tí ọba máa ń pa wọn ni ọmọ sọ nǹkan mi ṣùgbọ́n gbàtà àti kọ́kọ́ mọ̀ pé nínú ẹ̀sìn wa kò sí ní jẹ́ gbogbo àwọn aládàáná tí wọ́n ti wù tòkátó wa pé gbogbo tí kékeré kan bá ti ṣẹlẹ̀ báyìí wọ́n ti dúró ogun kalẹ̀ máa fẹ́ máa tàwọn yẹn ní sọ́tà á sọ tòtò á ah, nǹkan báyìí nǹkan báyìí nǹkan kò sínú islam wà bó ṣe rí ni á fọ islam mọ́ kó níbi gbogbo jágbajàgba rírì rí dé táwọn yẹn bá ṣe kí ni o wọ́n bá ṣàtúntò rẹ̀ lọ bá bá islam nítorí islam kó fi lè jẹ́ pé tẹ́síyà táwọn olùmọ̀ sọ pé ká gbọ́n pa àǹtí kò lára islam ká wá sẹ̀sẹ̀ fi tẹ́rìbìyà ká wá rí àwọn yẹn lórí islam títọ̀ òdodo tọ́mọ̀ wọn làwọn yòókù ní mọ àti islam gbọ́ yìí wọ́n sì mọ òdodo tẹ́yìn náà wà lórí ẹ̀fẹ́ á ah, nígbà tí nǹkan yóò bá mu ẹ̀bùrọ̀ kódà àwọn ò fìyà rárá wọ́n sọ fún wa pé báyìí báyìí báyìí lẹ́sìn ìṣèlú báyìí báyìí lẹ́sìn ìṣèlú báyìí lẹ́sìn ìṣèlú ẹni tó fẹ́ mọ nípòrí rẹ̀ láwọn agbègbè kan àwọn òdodo kan tọ́pọ̀ ṣe kí o yóò hàn sí. tó bí ṣe ti ṣe lọ nìyẹn tó wallahu ta'ala alam nam nàmbà tírì gbọ́dọ̀ nàmbà nam. Thank you. Ah, tọ́ba jẹ́ kó rí kó sì wàá mú pé òun fẹ́ sa ọ báyìí à ah, ibi tí wàá lọ ti ṣẹlẹ̀ nù tóun bá lóun ọmọ mọ̀lẹ́bí mọ̀lẹ́bí rẹ̀ ó gbé nǹkan ní àbọ̀ náà ní sọ pé ẹ̀pa alágbájá dànù ẹ̀pa àbúrò òun ni ẹ̀pa ah. tọwọ́ èèyàn náà bá yà nǹkan mí náà ṣẹlẹ̀ ọlọ́sàlẹ̀ àìlẹ̀ àfi tọ́ba jẹ́ kí orí pé á níbi tí irú ogun tó ṣẹlẹ̀ yẹn èso tó ti lè pa lókù tọba di pé kì í sogun tó ti lè pa bóyá ogun yẹn tó bẹ̀rẹ̀ rẹ̀ kì í sọ̀rọ̀ ẹ̀ lọ bẹ̀rẹ̀ rẹ̀ bóyá wàhálà àdúgbò ní lọ bẹ̀rẹ̀ lọ́wọ́ adi pé ó ní ẹ̀pá kínní kan wọ́n lè yẹra kó ní ibẹ̀ yẹn sálà tí ó ṣe kínní o yóò fi dé wọn ká pé torí ẹ̀sìn bá ní lọ́rọ̀ ẹ̀ wá ní níbi pé pé wọ́n à bí tí wàá lọ fi ṣẹlẹ̀ yẹn ọlọ́ọ̀tì àlàyé ẹ̀ńtọ́lọ́ bá wá yára ń gbà yẹn ó súnmọ́ kó ṣe pé ọlọ́run ti lẹ́yìn lórí lórí ẹnì kejì wallahu ta'ala alam nàmbà fọ ìdàkùn bọ àwọn kan ti gba nàmbà tẹlẹ nàm. Naam. iná làwọn tí a ti sàlàyé àṣìyà yẹn àṣìyà àwọn tẹpẹ fún Abubakar wọn máa tẹpẹ fún Umar ìyàwó Aisha ìyàwó Hafsa àtàwọn sọhábà kan tó eh, asaifu almaslul alaman sábà àwòṣe àtàmà asọhábà tó rọṣùl odidi kíláàsì ìdá tó mú hánrán lórí gbogbo ẹni tó ti kọ́ bá bú àwọn sàbí àbọ̀bá lọ bú òṣìṣẹ́ ọlọ́ọ̀lọ́ àlùfáà àwọn wọ̀nyẹn ìfẹ́ wọn ẹ̀sìn ẹ̀ ń bá nífẹ̀ẹ́ wọn ẹlẹ sí ni ẹni tó bá kórìíra àwọn ìṣẹ̀lẹ̀ yóò kórìíra sọhábà tọlọ ti sọ pé ní tó bá yapa àlànà wọn nùwálì yìí máa tẹ wàlá wọn lóṣù yìí jahannama ọ̀sá àti mọ̀síyọ̀ tí àwọn tọlọ ti yọ lóṣù wọn afẹ́ máa bínú wọn kó ló tọ̀ sí fẹ́ jọ ní oríire torí ẹ̀ kéèyàn sọ́ra pẹ̀lú àwọn irú àwọn ikọ̀ bẹ́ẹ̀ sọ́ra tí gbogbo àtàjọ́rọ̀ ká máa wọn tá bàbá ṣe gbogbo tọpọlọpọ fi pọ̀ lọ àwọn ṣíyàn àtẹ̀wò tó lè fẹ́ obìnrin láàrin jọ́ mélòó kan tó tún kọ́kọ́ fẹ́ yẹn mọ́ tó tún gbóbi tó tún lọ fẹ́fẹ́ tó tún gbóbi tó tún lọ fẹ́fẹ́ lọ́jẹ́ pọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ kan lọ fi bílù gbogbo kárakára yẹn sọkọlọ́ nǹkan láàrin gbogbo wa lórí. ìsọwọ́ dín ní ọwà ọwà aláṣẹ. sẹ́ẹ̀dì tó bá jẹ́ pé gbogbo tá a bá ti rí gbogbo tí wọ́n ń ṣe yẹn bí wọ́n ṣe ń bú àṣà bí wọ́n tí wọ́n ń ta fún ọ́n lè òsì kúránì tí wọ́n ṣe nǹkan kan yẹn ibi tí ìdájọ́ wà nìyẹn ẹni tó bẹ sọ pé kúránì ti ń bẹ lọ́wọ́ wa tó tẹ wọ́n ṣe onídìí tíra fọ́sùlù lè ṣe tọ́ fi ìsbáàdì tàhírí ìkàlẹ́ àlọ́rọ̀ bìlẹ̀ àlùbáàbù ọ̀rọ̀ tó dáńtọ́ ọ̀rọ̀ tó yanjú nípa ìsàfihàn ilẹ̀ wípé kùránì tó ń pè lọ́rọ̀ ọlọ́run ọwọ́ kò dúró tán wọ́n ní nàkùsùn bẹ́ẹ̀ wọ́n ziyada àlékún àti iye òkú bẹ́ẹ̀ wọ́n lè tọ́ wá pé lọ́dọ̀ àwọn lọ́wọ́ ń tà wọ́n tẹ̀mọ̀ fọ́rọ̀ ọ̀bù ni tí ọ̀dà gbà ni àti gbogbo àwọn kan tọ́jú haram wọ́n sọ di halal tọ́jú halal wọ́n sọ di haram pẹ̀lú wúrú títí yẹn èyí ó ti kó onú sílámù pẹ́ni tó bá lóhùn ṣèkí ni òun ṣe ó ṣe sí i ṣùgbọ́n sẹ́mi pé ìdájọ́ yọ wà gbogbogbò bẹ́ẹ̀ àdáyẹnrí okùn sọ̀rọ̀ ẹ̀tọ́ bá jálá tẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n bá pè kọ́ mọ́tò àlùjá lé wọn lórí ó sì jẹ́ kí gbogbo àwọn kan yọ máa ṣẹlẹ̀ nínú orílẹ̀-èdè wa káwọn tí bá wà nípò àṣẹ wa lórílẹ̀-èdè mùsùlùmí wọ́n máa dìklẹ́ àwọn ẹ̀fẹ́ ìwé àwọn tí wọ́n wà irú gúrúùpù báyìí o kì í ti dẹ́sìn wá ti kí ni kò ṣe rí nu yìí tí sì máa ń jẹ́ ọ̀rọ̀ ọ̀run ni pé kẹ́ni tí ó wà nípò ẹni tó súnmọ́ aláṣẹ mùsùlùmí tó wà nípò aláṣẹ mùsùlùmí tí ó súnmọ́ aláṣẹ ìlú kọjá ẹni tí ọ̀rọ̀ ẹ̀sìn yé lódìdí tó sì wà láàyè gbóyà àti sọ òdodo tí ó sì ní páyà ìbú ọlọ́run ìbú kan táwọn yóò gun torí tọ́lọ́run ọba tí ọlá rẹ̀ gàdú lọ. tòbí lè ní ẹsẹ̀ rí ni wọ́n lọ́ sára olóhùn lọ́wọ́ fẹ́ bèrè àbí òbèrè mà. naam ọ̀sán lọ́ka sọ̀rọ̀ ọ̀yà. Thank ẹni tí èsè mùsùlùmí àbí mùsùlùmí ni sọ̀rọ̀. gbàdúrà bàrà àtẹnuwá ní àwọn tó bá jẹ lọ́dún àbúrò àbúrò àmọ́ ìwọ́n á kọ́ ọ́ náà pé wọ́n má gbà màá gbé one thousand one hundred and nínú àwọn wá gbà pé wọ́n ti fún lọ́wọ́ ní ọgbẹ́ ẹ̀ sí. ìwọ náà tó mọ̀ bẹ́ẹ̀ ọ̀yẹ́ kún ó gbé fún rárá owó ẹ̀gbin ni wọ́n bá wọn ẹ̀ ńgbà tá ní òkú ọ̀dà wọ́n wá gbowó ẹ̀ wọ́n bá ọgbọ́n táwọn dídá ńjọ náà wọn ọ̀dà wọn bá tàwọn bá náwó ẹ̀ tí wọ́n lè gbà tí wọ́n lè wá fún mọ́sálásí fún máa fún mọ́sálásí lówó dọ̀tí bá wọn tó bá fẹ́ ṣe tó ẹ kí wọ́n á gbà wọn wà á máa kó tètè wọn lọ dá padà fún wọn. tọ́ á ní pé táwọn bá tún dá padà fún náà ó dàbí ẹ̀kọ́ bẹ́ẹ̀ sọ lórí ọbẹ̀ náà ni ẹ̀ kí wọ́n lọ fi ṣe ilé ìyàgbẹ́ kan tàbí nǹkan kan tí wọ́n bá rí kí wọ́n lọ náà sí tọ́ílẹ̀tì kan kọjá irú ẹ̀gbẹ́ síbẹ̀ wọ́n sì tọrọ àforíjì tí wọ́n ti ní torí pé ẹni tí wọ́n tẹ̀ràn yẹn fún ẹni tó jẹ́ mùsùlùmí lọ́pọ̀ ń tí wọ́n tà fún oko wọ́ọ́rọ́ yẹn kan Allah ọ̀dà aláìsọ̀dà ọ̀dà ara o péyàn sọ̀ra gbogbo àwọn olóòtú sí yẹn bí nǹkan bá ti kú báwọn ká lọ wábi tá a lọ rí mọ́ ni ká lọ wábi tá a rí mọ́ ni ẹlòmíì tún ní ọ̀fìn tó tó pọ̀ tẹ bá rí mọ́bì kan bá ẹlòmíì òkú lọ ọ̀hún ó kù kọ́ lọ́hún báyìí nígbà táwọn ọ̀bà tí wọ́n tá bá sì máa wá àwọn èèyàn sọ̀rọ̀ àǹfà rẹ̀ ẹ sọ̀rọ̀ àfẹ́ràn sí lágbájá ń ta o òkú ọ̀rọ̀ ni o òkú ọ̀rọ̀ ni o tọ́ba ní ètò òkú ọ̀rọ̀ ẹ̀ wá bá mi ṣé bẹ́ẹ̀ à ń sọ fún ọ pé wọ́n wò ó níbo èyí ọ̀ wá àwọn èèyàn ní sọ̀rọ̀ kó níbi aburú rẹ̀ síbẹ̀ ni tó jẹ ẹran tó gbádùn kan là ń bẹ lọ́hùn fún yìí àbọ̀sibọ̀sẹ̀ ń tọ́ lọ ń jẹ ẹran tó kú ọ̀rọ̀ ọlọ́run bá kó o ṣe àlékún rọrùn àtòrè rẹ̀ àti dáadáa rẹ̀ fún wa níparí. ṣé tí wọ́n bá ti ń pèrún báyìí sọrí ètò súnmọ́ jù ibi tí wọ́n bá ti ń pèrún tó níbàámu sí àsìkò tó sì wà ní gbèrígbèrí rẹ tó wà nítòsí rẹ òun lọ jẹ ntọkàn ọgbọ́n gbàngbàn jù nísìnyí ó ṣe é ṣe fẹ́ gbé mẹ́ta mẹ́rin wọ́n ń pè papọ̀ gbòòlù sí bẹ́ẹ̀ sí àwọn kan ó ṣe kí ni yọ̀ọ́ fẹ́ máa bọ̀ wá ẹni tó ọba fẹ́ tá a bá ní ó ti jẹun tó ti pé àwa náà ti mọ̀ pé tó bá máa jẹ́ ẹ̀ mọ̀ azin lé lọ́pọ̀lọpọ̀ ọgbọ̀rọ̀ jẹun tó pé ó lóhùn ọmọ àlùfáàbò àgán ó sì máa àsìkò tí wọ́n ṣe kí ni o tí wọ́n pe irun so ọgbọ́dọ̀ jẹni tí ọmọ tó bá ti jẹ́ ní tọmọ dáadáa tó sì jẹ́ ìtọ́ wà ní tòsí yín tẹ́pẹ́ náà lẹ̀ sábà lò tẹ́ mọ̀ pé wọ́n wà lórí ìlànà ọmọ dáhùn rẹ̀ tíráyìntì hàn àmọ́ lóòtúbó lóòtúbó kí lọ́ọ́ fẹ́ rí mi yín nìsí lóòtúbó lóòlò ìlòlò àbí sẹ́dẹ̀ ẹ̀kọ́ ni àwọn oní a náà ti tún wà léègbé ìdíyelé ilé ilé abẹ́yẹ gbọ́ ni lóru àtàlàtù eru nínà lómi eru nínà lómi láti pè yí àbá ẹ̀dínlẹ̀ eru nínà lómi. àkọ́gbọ́dọ̀ jẹ́ gbòòrò àwọn yẹn níbi wọ́n ti ń pè pẹ̀lú àwọn àlùfáàbù rẹ̀ bọ́ yanrantí ṣe òun náà ni ẹni tó sì tún ń pè lásìkò rẹ̀ òdì ìtò onídàlóhùn àsìkò tí wọ́n bá ń pè onídàlóhùn o èyí lásìkò rẹ̀ ti tó tọ àsìkò ti wá tó ẹ á ti pẹrun èyí jẹ kíkí tán àwọn kan ṣẹ̀ṣẹ̀ wá jí wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ń pè kò ní ìdíkọ dàlóhùn ọ tí wọ́n lọ sí ọlọ àyẹ̀wò bó ṣe jẹ́ nìyẹn subhanahu wa ta'ala alhamdulilayi ṣe lọ́la ilẹ̀ ilẹ̀ àná àti ṣe lọ́la àti